lèmi sáwá bá ìwọ ló lè bá mi o tàbí mo dẹ́sẹ̀ èmi ọmọ rẹ o jọ̀ọ́ má jẹ́ káyé kó ṣe é jọ sí mi èso tàbí o wá ṣàánú fún mi o lóyà láàánú mi. ayé kó sẹ́lómìíràn mọ́ o jọ̀wọ́ má ṣe jẹ́ kí ojú tì mí o jọ̀wọ́ má ṣe jẹ́ kí ayé yẹ̀yẹ́ mi Jésù jọ̀wọ́ ṣàánú mi bàbá Musa iyọ̀ o èmi ò ní wá lásán èmi kò ní lọ lóko ìgbàgbọ́ mi dúró lórí ìmájẹ̀mú rẹ̀. Ah! gbàgbọ́ mi dúró lé àdéhùn tó ṣe fún mi tètè gbà mí o káyé mi máa bàjẹ́ o. bóyá ṣó mi mẹ́sì o bàbá ṣó mi mẹ́sì o. kábíyèsí bàbá òkìkí ìmàlẹ̀ kábíyèsí bàbá àrò dẹdẹ ọ̀la kábíyèsí bàbá àrò dẹdẹ oòrùn kábíyèsí bàbá ọba tó jọba lọ kábíyèsí bàbá ọba abánise kábíyèsí bàbá ọba tìnílẹ́yìn kábíyèsí baba, aláàfin ọ̀run kábíyèsí bàbá ògbó kan tó pé gbogbo ayé ró kábíyèsí bàbá àṣẹ tó borí àṣẹ kábíyèsí bàbá ọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ mì kábíyèsí bàbá ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ kábíyèsí bàbá arẹwà láàfin ọ̀run kábíyèsí bàbá ọlọ́run àwa ìwọ ló bá ń ṣe kì í ṣènìyàn bó bá sọ gbọ́n orí èmi ni òfo ló máa já sí bó bá sọ gbọ́n orí èmi ni asán ló máa já sí bó bá sọ gbọ́n orí èmi ni kò lè mú nǹkan jáde bó bá sọ gbọ́n orí èmi ni ìnira ló máa já sí bó bá sọ gbọ́n orí èmi ni kò lè mú kò kankan yọ. ló bá mi ṣe o olúwa ìwọ ló bá mi ṣe o. ẹlẹ́rìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ díẹ̀ ká tó yan lọ láìdé so interpret ni ó yin yes sir hallelujah amen. àdúrà yẹn ó gbà. amen. gbé báyìí dúró báyìí fún many hours ní tó gbọdọ̀ gbé nǹkan tó bá wo bí ẹrù báyìí àwọn bridget ló lè máa gbé ẹrù kan èmi ò tí ì ní agbára ó wo púpọ̀ jù fún mi. àdúrà yẹn ó gbà wọ́n interpreting gbà ẹ̀ ní ẹ̀rí. agbára tí bẹ nínú àjíǹde Jésù yóò fi ìyanu wáyé rí. Amen. Power and the resurrection of Jesus Christ. Ah, ẹ jẹ́ tí ẹ jẹ́ ń kú ètò àbí. Rẹ̀sọ̀sì. Rẹ̀sọ̀sì. Pásítọ̀ Rẹ̀sọ̀sì. Power in the restoration of. Eh? restoration. wọ́n gbé lọ rẹ́sọ̀ránsì ni. doctor. power power power. <laughs> <laughs> power. power. Ah. Eh, power. Eh. In the, in the resurrection. Resurrection. <laughs> me. <laughs> Resurrection. ṣé Bridget lè bọ̀ ṣe bó yẹn. yes ọlọ ẹyẹ sa njẹ ọsàn fẹsẹ ẹ deliverance ẹ o náà eh, eh, wà. òun ló gbà ọ lẹ. Eh, òun náà ṣe ṣàfẹsẹ òun náà àjọ ah, ń ṣàfẹsẹ rẹ ni òun náà ṣàfẹsẹ. ẹjọ ń ṣàfẹsẹ. òun náà ṣàfẹsẹ mi náà ṣàfẹsẹ àgbẹ ẹgbẹ bá tó ń wẹrẹ ni deliverance mi ṣàfẹsẹ. ètò òun náà ń sọ bẹ́ẹ̀ ni. Ah, ah kọ́ dẹ̀ dáhùn. ayé yìí yóò dìde ayé yìí yóò dìde ayé yìí yóò dìde olórí ogun oṣù kẹrin fún ogun oṣù kẹrin. the captain of the fourth month for the fourth month. ọ̀gá máa ń gbàgbé asaeli. asael. asael. Asael. Ẹni tó bá ń bá rìn, ó ṣe àpẹẹrẹ bí ayé rẹ̀ ó sì rí. The person you are keeping company will determine what will happen to your life. Mo dẹ̀ ṣàlàyé fún ọ dáadáa pé. And I have explained it quite well. Bí olójú méjì bá ń tẹ̀lé àfọ́jú, wọn ó jù sí ti ọ̀dà. If those that have two eyes are following the blind, they will choose the wrong thing. Torí ẹni tí ń lead wọn ló máa choose fún wọn. Because their leader will choose for them. Mo dẹ̀ ṣàlàyé. And I explained. Béèyàn bá ní ẹsẹ̀ if you have legs and you are following the lane they will tarry before they get to their destination he won't be able to overtake his spouse and the layman won't stretch himself and his strength if you have eyes and you are following the lane even the factors are calling he dare not answer because his leader is deaf your leader will determine how your life like ó sì rí. your leader of the company you are keeping will determine what happen to your life. àwọn tẹ́ jọ́rìnrìn àjò ṣàwárí báyé rẹ̀ ó sì rí. the company you are keeping will determine what happen to your life. àwọn tó tó bá tó bá dòwò pọ̀ ṣàwárí bírí àjò rẹ̀ ó sì rí. your business associate will determine what happen to your life. gbogbo ẹni tí ó yẹ kó sí nínú adé. you saw ever as supposed to be in your life. tí wọ́n ń yọ ayé rẹ lẹ́nu. that are pricing your life. ọlọ́run àwọn apostoli. the God of the apostoli. ó máa yọ wọ́n sọnù láàárọ̀. he will know. Ah, amen. ọ̀gá. master. ọba ẹni tí ò níbi lọ́rìn don't yes, kill with those that have destination. yóò they will waste your age. yóò waste àkókò rẹ. they waste your time. yóò waste ìran rẹ they waste your vision. yóò waste ìrìn àjò rẹ. they waste your journey. yóò waste làálàá rẹ. they waste your effort. yóò waste ìyànjú rẹ. they waste your effort. torí òun ò níbi lọ. because they have no destination. àmàdéyàn kọ́sẹ́ yẹn máa tó rẹ̀ pé. when somebody wrote it down the sky. don't follow me o. ẹ má tẹ̀lé mi. I lost my way. mo ti sọ̀nà mi nù. ìwọ náà wàá hànú tẹ̀lé lẹ́yìn. and you are on behind me. ẹni olóhùn ti sọ̀dà nù. but he told me that you are so his way. if he apply brake suddenly. ó dẹ̀ ti kìlọ̀ fún ọ pé. he has actually warned you that. He has made his way. So ẹni tó ń bá rìn ṣàwárí àṣàkàwé tó jẹ̀sà. The company you are keeping will determine what happen to you. máa bá ẹni tí ò ní vision rìn. Don't follow those that have no vision. ọ̀gá bẹ́ẹ̀ ni tí ó ní vision bá ó ń bá rìn. If you are keeping with a visionaire. ó kẹ́kọ̀ọ́ ni à ń kẹ́kọ̀ọ́ nílé ayé ni. You will learn every day. à ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́. ọjọ́ téèyàn bá kọ̀ láti kẹ́kọ̀ọ́. The day sun is to learn. ọjọ́ yẹn ni wọ́n kọ̀ lẹ́kọ̀ọ́ tó dorí ẹ̀ lọ. That is when we learn in a hard way. So à ń kẹ́kọ̀ọ́ every day. We are learning every day. Bẹ́ẹ̀ ni sá, má bá ẹni tó lè géènì kankan lára rẹ̀. Don't keep company with people that you cannot have anything from. Ẹni tó lè géènì nínú ọ̀rọ̀ rẹ̀. The person you cannot benefit from his words. Ẹni tó lè géènì nínú ìwà rẹ̀. You can't benefit from his character. Ẹni tó lè géènì nínú ìṣe rẹ̀. You can't benefit from his doings. Ẹni tó lè géènì nínú ìyàtọ̀ rẹ̀. You can't benefit from his journey. Ẹni tí ò ní ọ̀rọ̀ àlàáfíà. The person that have the word of peace. Ọ̀gá. Master kò sí tó ń ṣe pẹ̀lú ẹ. you have no reason to be with such a person. mo gbàdúrà fún ọ. I pray for you. ẹ ẹnìkan tí ń sàmì. look at this person saying amen. gbogbo ẹni tí ń fogun jà ní àjò rẹ. you sure ever as wage war against your journey. lórúkọ Jésù. in the name of Jesus. ọlọ́yọ̀ yọ wọn sọdún. God will remove them. amen. amen. bóyá ẹ ti kọrin yẹn ni o jẹ mi. maybe you are not saying amen because I am here to sing. Bridget. sister Bridget. àmì rẹ̀ mi ò gbọ́ látẹ̀ kan orin yẹn ti ń gàn tó ti kọ ni. má tẹ̀lé èèyàn lásán. don't follow vain men. that is the first thing. ohun àkọ́kọ́ nìyẹn. aṣọ ènìyàn mẹ́ẹ̀ẹ́dógún tó gbọ́dọ̀ tẹ̀lé. I will tell you about fifteen people that you must not follow. fifteen people you must not follow them. o gbọ́dọ̀ tẹ̀lé wọn. tọ́ ọ bá tẹ̀lé wọn. if you dare follow them ìkùnà ni. tọ́ ọ bá tẹ̀lé wọn. if you follow them òfo ni. it is empty. if you follow them. ìbànújẹ́ ni it is sorrow you follow them it is reproach you follow them such a person will suffer if you follow them you be embarrassed if you follow them this is tribulation if you sit beside them is a problem if you má bá ènìyàn lásán rìn. don't keep coming with vain men torí pé wọn ò ní tí wọ́n lè àdìmáyé rẹ. they have no value to what you are life. tí wàá bára rẹ láàrin àwọn èèyàn lásán. if you realize you are in their midst. ó gbàdúrà kí ọlọ́run ọyọ kú níbẹ̀. you have to pray for God to remove you from there. ó lọ di akọni nínú olúwa. you must become strong in the Lord. ó lè jáde kúrò láàrin wọn. for you to come out from their midst. if not wọ́n waste the destiny mọ́ lọ́wọ́. they waste the destiny. gbogbo èèyàn lásán ti bẹ láyé rẹ. every vain person in your life. tó fi ogún jàre àjò àyànmọ́ rẹ. waiting against the danger of destiny. báyìí lọ́lúwa Jehovah says the Lord Jehovah bó bá sàmì. if you can show me. olúwa yọ owó sọnù nínú ayé rẹ. the lord remove them from your life. amen. wọ́n fún wọn ní àádọ́rin owó fàdákà. Yes, sir. Ó tẹ̀lé yẹn lásán tó o bá kówó lé fún yóò nàjẹ́. If you follow a payment, you give you money to rent his house or to build your house, you spend it. Ó tẹ̀lé yẹn lásán bọ́ bá ní ọbọ̀ ra mọ́tò ìlàkùnrin ni ó rà. If you ask you to buy your car for you, buy no Such a person will do. you. Ó tẹ̀lé yẹn lásán if you follow a payment, kò lówó. He does not mean he's poor. Even if he's rich, if you give him money, he will dupe you yóò tún dúpọ̀ ẹ̀ yóò tún gbà lọ́wọ́ rẹ̀. you collect your money. torí ènìyàn lásán ni sàásàn. because he's a pain fellow. Jephthah. akọni ọkùnrin ni. a valiant man. ọwọ́ àkúrò ìlọ́ọ̀tì onídàájú eleven three judges eleven three ọwọ́ ọwọ́ ọwọ́ àlọ́lé tóòpù àwọn èèyàn lásán wà lọ bá ọwọ́ ń bá wọn jáde ń bá wọn wọlé gbogbo agbára akọni tí ń bẹ lára rẹ̀ kò manifest torí èèyàn lásán ní ń bá jáde torí èèyàn lásán ò ní advice ibi tó ga. because they have no advice of the top level to give àwọn èèyàn lásán ń sìnkú ara wọn jọ sọ́dọ̀ jọ. àwọn bíbélì pè wọ́n ní àwọn èèyàn lásán àwọn èèyàn ò ní fìsàn. they have no vision. wọ́n ò níran they have no vision. wọ́n ní ìlépa. they have no target. wọ́n lógo. they have no glory. kò sí tẹ́ wáyé wá ṣe. they are here to achieve nothing on earth. kò tẹ́ wá ṣe náà ní jàgídíjàgan. what they came to do in this world is. wọ́n wá kóra wọn jọ ti jẹ́fà. they gather and set up jẹ́fà akọni. and he was a brilliant man. akọni tí ó jà forílẹ̀-èdè. that will fight for his nation. ó lọ kó àwọn èèyàn lásán. and start with the men. tí wọ́n lè dáná bọ̀ lọ́rùn. They could cause trouble. wọ́n bá wọ̀ jáde. they were going out and coming with them. gbogbo èèyàn lásán. every worthless fellow. tó lè fogun jayé rẹ. they can wait to against your life. tó sora rẹ̀ mọ́ Ọlọ́run. that is attached to you. mo kéde láàárọ̀ yìí I announce this morning. Ọlọ́run àwọn àpótẹ́. the God of the apostles. ó yọ owó sọnù nínú ayé rẹ. from your life. amen. amen. try láti dán never try it àwọn aláìní láárí. lẹ́gbà tó tẹ̀lé èèyàn lásán. when he women kò sí kankan tó jẹ jáde. he achieved nothing. àfi ọjọ́ wọn tó wá mú kúrò láàrin wọn. until the day was so removed from their midst. so odidi àdúrà ni. it's a serious prayer point. mú mi jáde láàrin àwọn èèyàn lásán. Take me out from the company of payment. O oh, lè mú àyànmọ́ rẹ ṣe. Láàárín àwọn èèyàn lásán. I missed payment. It not possible. Kò mà ṣe ṣe. Àwọn tó wá bẹ̀ Jẹ́fta. People that came from Jẹ́fta. Wọ́n ò ṣe fílẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn lásán. They didn't live in there. Wọ́n ní láti bú kúrò níbẹ̀. They had take me out of the house. Before his vision came to reality because bá lẹ́bùn ẹ̀bùn rẹ if you are gifted they will be envious of the gift bó bá níwà wo dìtẹ̀ ẹ̀wà rẹ they conspire against your gift if you are humility they conspire against your humility bá lẹ́ni tí wọ́n gbógun if you are found as fine they will wait against you if you are the bó bá yàrá sí ẹ̀kan wọ́n á lójú ayé lò sí àìsàn whatever you are doing they will say this is high service and if you are slug they will say you don't want to do anything reasonable because you can't be competent because they have been the Bible called them worthless people ọ̀pọ̀ wa problem ògo ṣùgbọ́n àwọn tá à ń bá rìn àwọn lógun tá ń jà. mo bọ́ lásẹ̀ ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí gbogbo èèyàn lásán. every payment. tó fẹ́ dá ayé rẹ gúnlẹ̀ sójú kan. na watch your life be stagnant. ọlọ́run àwọn apostles. the God of the apostles. ó máa pè yín ní yàrá rẹ. we will separate this morning. amen. amen. Number two. Má tẹ̀lé aláìní láárí. Never follow worthless people. Tẹ̀lé aláìní láárí. Worthless people. Ẹ sà. Sà. Bíbélì pé wọ́n pé wọn ò lè ní láárí láyé. They are worthless. Adá àwọn kan bẹ́ẹ̀. They are created that Bíbélì pé wọ́n. The Bible called them worthless people. Ó wà ní onídàájọ́ orí kẹsàn-án. Ẹsẹ̀ kẹta verse two. àwọn arákùnrin ìyá rẹ̀ sì sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí. àwọn arákùnrin ìyá rẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí. nítorí rẹ̀ létí gbogbo àwọn ọmọ ara wọn ra sékémù. àyà wọn sì tẹ̀ sí àyà wọn sì tẹ̀ sí tí Abímélékì sọ. nítorí wọ́n wí pé torí wọ́n wí pé arákùnrin wa ní í ṣe. wọ́n fún ní àádọ́rin owó fàdákà. láti inú ilé balibérì tiwa. láti inú ilé balibérì tiwa. Abímélékì sì fi bẹ̀ àwọn èèyàn lásán. àti àwọn aláìníláárí lọ́wẹ̀ láti máa tẹ̀lé. to follow him. wọ́n sì pa gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ dànù. and they killed all his brothers. ó sì sọ̀rọ̀ rẹ̀ dọ̀ba. and he pronounced himself as king. sọ́wọ́ àrọ̀bọ̀ ọ̀hún ṣe. rárá o. Ìdírú fọlọ́. Torí aláìníláàrí ló kó lẹ́yìn sá. Because worthless sort of people were his followers. Òyìnbó ni wọ́n ti bẹ̀rẹ̀ tọ́ọ̀gì òṣèlú. And political talk started from there. ibi ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. he started from there. ó kó àwọn aláìní láárí. ọ̀gá ẹni tó fẹ́ bí wọ́n jago bí aláìní láárí. the person who reach. kò ní rántí ẹ̀ mọ́tò bá ti débi ti lọ when he gets his destination he will remember you. aláìníláárí bíbélì pè wọ́n ní aláìníláárí kí bíbélì ò tó lè pè aláìníláárí ó ti kọ̀dẹ́mù wọn nígbà ojú ayé wọn nígbà tí wọ́n pẹ́ láàyè wọ́n ti dòkú bíbélì ti yọ sọ́bsidì ògo kúrò lára wọn ó yọ sọ́bsidì àṣeyọrí kúrò ó yọ sọ́bsidì ìrànlọ́wọ́ kúrò ó yọ sọ́bsidì ìgbéga kúrò ó yọ sọ́bsidì ìṣerere kúrò ó yọ sọ́bsidì ìpàkúrò pé wọn ò lè nípa láyé torí aláìníláárí ni wọ́n má bá wọn rìn sá. never kick up with them them. torí wọ́n lè fogun jà ọ́. they can wage you against you. mo sọ tẹ́lẹ̀. I prophesy. gbogbo aláàárí ènìyàn. every worthless follower. tó kóra àwọn ìjọ tì ọ́. that are partly with you. láti bọ́ ìrìn àjò àyànmọ́. to embark on the journey of destiny with you. ọlọ́run àwọn apostoli. the God of the apostles. ó fi ìbínú yọ wọ́n sọnù. I agree with the movement your life. Amen. Amen. Gbogbo aláìníláárí. Every worthless set of people. Tó ń bá rìnrìn àjò. That you are keeping company with. Tó gbọ́kànlé. That you lean on. Ṣùgbọ́n tí wọ́n lè jẹ́ ogun fún ọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa Jehova. We hear the word of the Lord Jehova. Báyìí lolúwa wọ ọmọ ogun wí o. God says the Lord of hosts. Sí ẹni tó sàmí. The amen sayer. Olúwa yọ owó sọnù. The Lord is the Lord. Master. Má tẹ̀lé ẹni tó ṣàṣìṣe tó wú ẹni kúnra. Don't follow the person that made a mistake that is looking for another company. Never join the bad wagon. Ní tó ṣàṣìṣe. The person that made a mistake. Ọ̀gá àṣìṣe tó mú ọ tẹríba. The mistake that makes people. proud. Ọ̀sẹ̀ ju àṣeyọrí tó mú ọ gbéraga lọ. Is better than the that makes you pompous and arrogant. ẹ gbọ́ yorùbá tí mo sọ. is it clear to you. àṣìṣe tó mú ọ tẹríba. the mix that makes me submission. o ní repeat yẹ mọ. you won't repeat it again. àṣeyọrí tó mú ọ gbéraga. but that makes you be proud. yóò mú ọ bọ́ sọ́wọ́ ọ̀tá tó fẹ́ mú ọ. it will make you to fall into the end of the enemy that wants to offend you. ṣùgbọ́n ẹni tó ṣàṣìṣe. but the person that made. tí yóò wá bí ó ṣe jáde nínú àṣìṣe yẹn. that is thinking about how it's going to come out of it. ó wá gádá èèyàn pé. that is capturing people. ẹ support me, láti jà. support me to fight no rárá mọ tẹ̀lé don't follow them ọ̀gá yóò fogo jà ọ́ he wage against you wọn ìjàjà oníjà you don't fight another man's fight bọ́ọ̀ bá jàjà oníjà o lè borí bọ́ọ̀ bá sì borí ó tó jàjà if you fight again ìsáyédà kọjá pé ní tó gbè níjà yóò sọ fún ọ pé ta ló pè ọ́ ọ̀ káwọn tó borí ọ wá bọ̀ pé ṣé wọ́n là ń bá jà ni. they will ask you if they are fighting you or not nínú òjẹ ló ti lè borí. you can only. ẹ rí i pé Dáfídì òjò bá kò láyé àtijọ́ bí ó jẹ́ pé ó jókòó ní soko tí í ṣe ti bàbá rẹ̀ ó lè jókòó lórí ilẹ̀ bàbá rẹ̀ ọ̀ halẹ̀ mọ́ mi ó tó di wàhálà nù. That is what transpired. àṣẹjáde sí ọ. I send for authority to you. Báyìí lolúwa Jehova sọ. says the Lord Jehovah. Gbogbo ẹni tó ti fara pa. As many that are wounded. Tó fẹ́ kí wọn náà fara pa. That to be wounded. Tó wá ń wẹ́ ní kúra. That is added to his. Olúwa máa yọ wọ́n sọnù nú ayé rẹ̀. Olúwa máa second samuel second samuel anoni nígbà tó di ọba dábìdì ránṣẹ́ lọ bá pé ẹbí anoni anoni ti di ọba ẹ bá ń bilẹ̀ rẹ̀ pé mo kú oríire o bàbá rẹ̀ dá sí mi kí ni tó ń fẹ́ mo máa ṣe fún. I will grant his request. ọba àwọn amóni kú anoni ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ dávidi sì wí pé ò sí oore fún anoni nítorí bàbá ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ mi. his father was David's friend. ó sì ránṣẹ́ lọ. he sent a message to him. ó ránṣẹ́ láti tù ú nínú eh. láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ wá eh. nítorí bàbá rẹ̀ àwọn ìránṣẹ́ Dáfídì sì wà ilé àwọn ọmọ Ámónì àwọn olórí àwọn àwọn èèyàn dẹ̀ pé àánú nì pé ó rò pé dávidi fẹ́ràn rẹ ni dávidi ò fẹ́ràn rẹ kí ni àánú nì wá ṣe ó bẹ ìlú. àánú nì mú àwọn ìránṣẹ́ Dáfídì ó wá bẹ ìlú lọ́wọ́ ẹ̀. ó fa apá kan irùngbọ̀n wọn ó sì kí ààbọ̀ kúrò nínú agbádá wọn títí ó fi dé ìdí wọn ó sì rán wọn lọ wọ́n sọ fún dáfídì ó ránṣẹ́ lọ pàdé wọn nítorí tí ojú ti àwọn ọkùnrin náà púpọ̀ ọba wípé ẹ dúró ní Jẹ́ríkò títí irun yín ó fi wù nígbà náà ni kẹ́ ẹ padà bọ̀ nígbà ni kẹ́ ẹ tó wá o àwọn mamoni sì rí i pé wọ́n dẹni ra níwájú Dáfídì wọ́n wá ránṣẹ́ wọ́n fi owó bẹ ogun ará Síríà ní Bẹ́túébù àti Síríà sóbà ẹgbẹ̀wá ẹlẹ́sẹ̀ àti tọba Mákà ẹgbẹ̀rún ọkùnrin àti tìstóbù ẹgbẹ̀fọ́ ọkùnrin ó bẹ bẹ̀yàn ní stamp ó bẹ̀yàn ní gbogbo ẹ̀ Dáfídì gba ó rán Joabu. ó rán Joabu àti gbogbo ogun àwọn ọkùnrin Joabu dẹ̀ fèsì wọn wọ́n tẹ ogun wọ́n sì yí Joabu ká Joabu dẹ̀ sọ fábúrò rẹ̀ pé dúró lẹ́yìn mi o ìkẹ́sì ẹ̀ bá fẹ́ fèsì mi pọ̀ kó lè bá a bá jà àbúrò rẹ̀ dẹ̀ dúró lẹ́yìn rẹ̀ wọ́n jà ogun lọ́jọ́ kìíní Ísírẹ́lì padà lé nígbà òdọ́jọ́ kejì Dáfídì kó àwọn èèyàn jáde gbogbo àwọn táánù nìkan gbé dìde sí dábìdì dábìdì dẹ̀ pé ní sí gbogbo wọn dáná ọba kọ àánú nìkan. and he was left alone. nígbà tá a sọ fún dábìdì ó kó gbogbo israẹli jọ wọ́n kọjá jọdáàni wọ́n wá sí ẹ̀yìn láàmì àwọn aráàlú àtẹ̀gùn kọjú dábìdì wọ́n bá àjà àwọn aráàlú ìsáníwájú israẹli o dábìdì pa àwọn nínú àwọn ará syria ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àwọn oníkẹ̀kẹ́ àti ọ̀kẹ́ méjì ẹlẹ́sìn wọ́n kọlù sábàkì olórí ogun wọn ó kú nígbà tí gbogbo àwọn ọba tí ó wà lẹ́yìn adásẹ́rì rí pé wọ́n di bíbí ṣubú níwájú israẹli wọ́n bá israẹli làjà wọ́n sì sìn wọ́n àwọn ará asíríà bẹ̀rù láti rán àwọn ọmọ amóni láti ràn wọ́n lọ́wọ́ wọn ò bá ríran lọ́wọ́ mọ́. and they obtained no help. ẹni ó ṣàṣìṣe tó ní kọ́ bó ń dìtẹ̀. the president said she conspired against you make you people mistake he will implicate you. wọn ìjájà oníjà you don't fight another person's fight David finish wọn dànù David got to the ground okun anu nìkan David face yẹ ó destroy rẹ dànù and destroy him. ọ̀gá náwó síwájú sá mo gbàdúrà gbogbo ẹni lè fogun jà ọ́ eléyìí tó di mẹ́rù ayé rẹ ọlọ́run àwọn àpọ́sẹ̀ pray ó máa fìbínú yọ owó sọnù. His anger to remove them from your life. Amen. Hmm. má bá ọ lọ tẹ̀rín. don't keep coming with a conspirator. Hmm. má bá ọ lọ tẹ̀rín. never move with them. Hmm. ó lọ tẹ̀ ọmọ sẹ́ second chronicle chapter thirteen verse six conspirator apprentice. tó dìtẹ̀ sí ọ̀gá rẹ̀. he conspired against his boss. láti pa ọ̀gá rẹ̀. àwọn èèyàn lásán fipò ara wọn jọ. yóò àbí títà máa tẹnumọ́ ẹ̀ náà nù àwọn èèyàn lásán yìí. wọ́n kó ara wọn jọ sí ọ̀dọ̀ rẹ̀. wọ́n kó ara wọn jọ sí ọ̀dọ̀ rẹ̀. àwọn ọmọ ẹni búburú. àwọn ọmọ ẹgbọ́n ẹtìgbọ́n tó tó sọ ń bì kò tó sọ pé aláìníláárí àwọn ọmọ ẹni tí bàbá wọn ò dáa àwọn tí bàbá wọn ò dáa ọ̀gá kò ní bí eku. Cobra can give it to rodent or rat. Àwọn ọmọ ẹni búburú, àwọn èèyàn lásán, wọ́n kóra wọn jọ sọ́dọ̀ rẹ̀. Àwọn ọmọ ẹni búburú, wọ́n mú ara wọn lé Sinobuamu, ọmọ Solomoni, nígbà tí Roboamu wà ní ọ̀dọ́mọdé, tí inú rẹ̀ sì rọ̀, tí kò sì lè kó wọn lójú ẹ̀yin rò láti kó ìjọba olúwa. wọ́n fẹ́ bá fa wàhálà. they wanted to fight with you. àwọn ọmọ ẹni tí ò dáa. children of ọ̀gá mo gbàdúrà fún ọ. I pray for you. gbogbo ẹni tó o ti kó mọ́ra. ṣùgbọ́n tí ọwọ́ ìbínú olúwa ń bẹ lára rẹ̀. tó lè mú kó o jìyà. olúwa máa gbà kú ò lọ́wọ́ wọn. the people will deliver you from them. amen. máa bá ọlọ̀tẹ̀ ṣe torí ilẹ̀ gbígbẹ ni. you don't keep coming because because the two hours is dry now. ọlọ̀tẹ̀ gbé ọlọ̀tẹ̀. never Never follow conspirators. Má tẹ̀lé ọlọ́tẹ̀. Never follow conspirators. Má ẹlẹ́ẹ̀karùn-ún. The fifth. Má bà aláìní tẹ́lọ́rùn sí. Don't keep coming with those that lack contentment. Aláìní tẹ́lọ́rùn. Those that lack contentment. Ah. Second Kings chapter five verse twenty-two. Second Kings five twenty-two. Elisha bi Elijah pé ibi Elisha bi Gíásì pé. Elisha ask here. Níbo lọ wà? Where are you? Onílẹ̀gbẹ́ rẹ̀ mọ̀ wá. He said I'm beside you. Ẹgbẹ́ mi lọ wà. Ó lè bá ó ní ọ̀gá mi ní wòlíì méjì kẹta wà bá lálejò wọ́n ní ìdí aṣọ. olúwa mi ní tí ní kò gba nǹkan lọ́wọ́ rẹ̀ ó lè musa ṣùgbọ́n bí olúwa mi ti ń bẹ̀ mi ó sáré bá èmi ó gba nǹkan lọ́wọ́ rẹ̀. ṣé twenty two ló dé ní ọ̀gá mi tó ń bímọ ní ọ̀gá ó wí fún pé àlàáfíà ni ọ̀gá mi lálejò ó fẹ́ fún lóúnjẹ ó béèrè pé bí sùúrù farabalẹ̀ máa fún ọ ní gbogbo tó fẹ́ ọ wá kó nǹkan tó fẹ́ fún ó kó nǹkan tó fẹ́ fún ọ wá padà ọ̀gá rẹ̀ wá bilé rẹ̀ pé níbo lọ lọ ó ní mo wà nítòsí ó mi bá ọ lọ nígbà tó lọ sí àkókò láti gbọrẹ lílé ẹ̀tẹ̀ amani kọ́ lẹ̀ mọ́ la aláìní tẹ́lọ́rùn ọ̀gá tó o bá ti ní tẹ̀lọ́rùn o ò lè ṣe ìfẹ́ ọlọ́run you can never do the will of God. ń tẹ̀lé aláìní tẹ̀lọ́rùn yóò kọ́ ọ ní kòkòrò he will teach his character tó o bá ń tẹ̀lé aláìní tẹ̀lọ́rùn yóò sọ ọ́ di ọ̀tá olóore ètí olóore ṣe fún ọ tí ó ọlọ́run eléyìí tí ó ti ṣe fún ọ sísọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó ṣe. just hand it over to God God will do it kàkà tó fi bá láì ní tẹ̀lọ́rùn ṣe papọ̀. he is ready to mingle with those that lack contentment. tí wọ́n fi wá sọ̀wọ́ náà dá láì ní tẹ̀lọ́rùn má tẹ̀lé wọn má mú wọn rìnrìn àjò má bá wọn rìnrìn àjò torí aláìní tẹ̀lọ́rùn ni wọ́n ó lè tẹ́ wọn lọ́rùn ohun tí wọ́n ń wá ni pé bí wọ́n ṣe wọ bí wọ bí wọ bí ẹ̀sà aláìní tẹ̀lọ́rùn wà ní ìrántí ọlọ́run kò sí tọ́mọ ìjọ lè ṣe kò tẹ̀lọ́rùn ó dàbọ̀ máa jọba ṣẹ̀dá bẹ́ẹ̀ wá one million ten million mà lórí tó fi tẹ̀dá bẹ́ẹ̀ wá one million million ó máa lọ bá ẹjọ́ kẹta pé yá mi ní six million. They told you approaching and said, Six million plus one million. Six million plus one million, that's much. Seven million. Seven million. Down already. He has collected all his money already. So, ó àti mọ̀ pé ọmọ àjọ lè fẹ́ béèrè owó ní ọ̀wá máa sọ pé mọ̀sẹ̀ gbaná tuntun ni o. I just received a new fire. Bí mo ṣe wà agbára tuntun sẹ́ wà lára mi ni o mo sì olúwa ló ń kó bàtà tuntun àti iná tuntun fún mi ó lẹ́ni bá sọ̀rọ̀ tàbí tó bá béèrè kankan lọ́wọ́ mi ó ní tí yìí pè é ó ní yóò fara kọ o. Even if I don't call that person, the person will be wounded. Nígbà tó ń yáwó ọ̀gbáná tuntun. But when he was lending you money, nígbà ọ̀fẹ́ tó wó padà ọ̀gbàgbára tuntun. When it's time for you to refund, you are now saying you receive a new power. Àtọ̀rọ̀ àná di kí ni? Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn. Godliness with hmm. contentment is a great reward. Pẹ̀lú ìtẹ́lọ́rùn, èrè ńlá ni. Anybody tí ọba ti ní ìtẹ́lọ́rùn. Anybody that lacks contentment. lè ṣe anything. He can do and undo. Ọ̀gá àìní ìtẹ́lọ́rùn nínú àwọn. It's lack of contentment. Ọlẹ́gbẹ̀ẹ́ nílùú Èkó ó fọ ní one million kó fi wá nǹkan ṣe ó ní kí ni one million ká ọ̀gá lọ́ máa ṣe POS náà. venture into POS business. máa ṣe POS. start doing POS business. bẹ́ẹ̀ yẹn ni ṣe POS abẹ́yẹ kọ́ ni one million lọ́wọ́ àgbà ó bìí ṣe lọ́wọ́ bìí pos now. you can start pos business. bọ́ọ̀ wọ́n bá lẹ́lẹ̀ lé pos ìlọ máa fi rè so kọ́ máa tè so máa fi tọ́jà màdàmàdà ìbọ́bìnrin ń gun mọ́rúwá ìtọ́jú obìnrin tó fi ń gun mọ́rúwá wọn náà bá tè so kò sí tọ́pọ́ ní nbẹ what woman can do man can do better yóò kò sí kẹtù àwọn èèyàn ọ̀bọ̀ ọ̀rà ọ̀wọ̀ gbọ̀ngàn ọ̀gbọ̀ngàn ẹ̀ máa ń tè so yìí ìrànlẹ́ lomi owó tí ì bọ̀ ọ̀rà. Some people come to behold it and they eventually buy it from you. Ọwọ́ kó one million. One million naira. Ọwọ́ àfi jẹ pẹpẹ súùpù. Yìí sì pẹpẹ súùpù. Ọwọ́ àna tán. You spend last week. Ọwọ́ kí ni Brazego. And you shouting Brazego. Ṣé ìgbàgbé mi? I hope you still pay me mine. No. Brazego ti ń lanu oòrùn ti ń lanu òtútù. Bro Ṣẹ́gun that is true. Brazego ti gbàgbé o, o ti ṣe sọ́gbẹ́ra rẹ̀ ká o torí o ní tẹ́lọ́rùn sá. because you lack contentment. ọkùnrin kan ní olúwa ní kí ọkùnrin ègbé pásítọ̀ lolúwa ní kẹ́ni kan ọmọ ṣẹ̀dá mẹ́wàá ó dẹ̀ ṣẹ̀dá mẹ́wàá kù ó ní sẹ́ fẹ́ sọ fún mi pé gbogbo owó ìdá mẹ́wàá lẹ kó lẹ̀ ó lẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ sí wa ó máa kó sí mọ́tò ẹ bẹ sọ fún mi pé owó tẹ gbà lóṣù ojú two million lọ. your salary per month is no more than two million naira. wọ́n fọ́ bí wọ́n sì sí kàdé receive kọ́ ni èmi náà wà gbòtí gbàgbọ́. he was receiving the call lójú ọlọ́kọ̀ọ́lé yẹn ní ọ̀dà ìsan one naira gan mọ́ ẹ má pè nọ́mbà mi mọ́. I won't pay a dime to your pocket again stop calling my number. àbí ọ̀tán. serves him right. èwo ló kàn wẹ́wẹ́ aláìní tẹ̀ lọ́rùn sá kò sí tí ò lè dánwò. there is nothing you cannot do wọn ìtẹ́ lọ́rùn. No, he can't be pleased or satisfied. mo sọ̀rọ̀ ìrántí ọlọ́ni bẹ̀rẹ̀ níjẹta mo ní don't try it. mo ní má gbìyànjú ẹ̀. má sọ̀rọ̀ rẹ̀ di bẹ́gà international bẹ́gà. dúró de tọ́lọ̀ ń ṣe yóò yà ọ́ lẹ́nu ọwọ́ sọ́ba wá ṣe fún ọ ní ìtọ́lọ́run pẹ̀lú ẹ̀ nígbà tí mo ra mọ́tò one point two million àbí bóyá one point five àbí one point two million mo ń gò ẹnìkan wá bá mi pé ẹ̀yin náà wò chọ́ọ̀chì bẹ́ẹ̀ máa ṣe program ńlá ẹ̀yin náà wò chọ́ọ̀chì ẹ̀ ẹ ra lẹ chọọchì ẹ kọ́ chọọchì ẹ wọ mọ́tò bẹ́ẹ̀ mo ní òle tó bá wọn ọtẹ mi lọ́rùn ni mo fi ń lò bẹ́ẹ̀ mi ò lọ patí orí òkè mo ń lọ látòrí òkè sínú chọọchì ìfi olúwa sí ni mo ń ṣe ọlá mi ni mo sì ń tún ṣe. and I am making sure that I am I am trying to make my future to be a sight to behold. ọwọ́ ń gbé oríṣi mọ́tò wa ní ọmọ sọ pé ẹ ẹ máa ráyè yín lóde pásítọ̀ òjò ayé yìí ti fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ fi wá ẹ wo àwa ni tá a ní jọ ńlá one plot to me one plot ẹ wo oríṣi mọ́tò méje mo ní báyìí àní lọ́n tó ṣe méje fún yín yóò ṣe twenty one fún yín padà ẹ ti mílẹ̀ mo wà òkè mo wà hundred percent òkè. torí ó tẹ́ mi lọ́rùn sáà mi ò lọ pàtí. I was contented with it. mi ń bá dẹ̀ lọ pàtí ìgbà tí ń lọkọ lọ́ọ́ lọ ìwọ bá fẹ́ lo two hours fi ń patí ten minutes lèmi ò lò oyin ti dágbére tó jáde ní ìtìwọ́nú mọ́tò mi torí wọ́n tó ń fojú wò pé mọ́tò mi sí ìpínlẹ̀ yìí èmi ọ̀mọ̀ èmi ọ̀mọ̀ èmi kẹ́ tọ́pù ọ́ìlì láàárọ̀ ni. wájú ni bọ̀wọ́ screen ni ọ̀gbọ́dọ̀ fọ́. My screen must not be broken. Yes, sir táyé ò sì mọ̀ jó tó eh, ìwọ ló wọ ẹ̀yìn tó mọ̀ pé wọ́n tó dáàdi máa ṣe èmi èmi ọmọ èmi ọmọ èmi fẹ́ẹ̀sì bí mo ń lọ ni bẹ́ẹ̀ ni sà torí pé mo ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ tẹ́ni tó wà kó mọ́tò méje mẹ́jọ ń gbà ọ́n ó mọ́tò ẹ̀yọ̀ kan nílò báyìí gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ báyìí ó ju gbèsè àwọn tó kó owó àjọ tó lọ fi ṣe pàtì lọ. They use street connection money to do. Toro láìkì ìfàsàn ọ̀fẹ́ ga òní ìtẹ̀lọ́rùn pẹ̀lú tọ́lọ̀mbà sí fún ọ̀fẹ́ ti ńlá ìtẹ̀lọ́rùn sà wẹ́n gbẹ̀gbà pásítọ̀ rẹ̀ mi mo ní mo fẹ́ dórí òkè ó ní kílẹ̀ lọ sí mo ní ọkùnrin kó olúwa máa ń lò fún mi olúwa ló fún mi lówó tàbí rẹ chọ́ọ̀chì kan mo ní mo fẹ́ tẹ́lẹ̀ gbàdúrà fún lórí òkè ah, ó ní màá tẹ̀lé yìí o ó sì tẹ̀lé wa àdórí òkè àti dórí òkè kàgbàdua ó ní ẹgbọ́ báyìí lolú àwọn ọmọ ogun ó ní ṣé níbí náà ó ní bẹ́ẹ̀ ó ní kí ló wí o ó ní bàbá mo ní ṣé bàbá tá a jọ wá ó ní bẹ́ẹ̀ mo lẹ́yìn náà bá wí olólùwà sọ fún mi pé àdúrà yín gbà mo ní kọ́ gbà náà là wá ó ní ẹ wá mú tọ́lúwa ni pé ẹ fi rí ọwọ́ àdúrà yìí. you know what God says you should do for your spirit prayer. má pè pẹ́ gbé inú ilé fún pastor ojú. give it to pastor ojú. tẹ́ ẹ bá ti gbé fún. lẹ́yìn ọjọ́ díẹ̀. after few days. ìyanu dé. you will encounter miracle. ẹ yá yípo orí lẹ́ẹ̀kejì. let us circle this mountain seven times. ó ní oh I heard the second time. áńgẹ́lì tún kígbe pé ọmọ mi mo ní sáà. I said sáà. ó ní sọ pé mọ́tò náà ni o. tell him he should give you this delivered the message to him times while we are circling when we descended tó tó three hours kẹ́ni ó ti dájà. after three hours the person was secure his car. ọba àpèsè I called have you got to say yes. olórí wo ni ẹ fún mi said God give me your car. olórí mo ní ẹ má dáhùn I said no that was not God's voice. don't mind him He's is insane. He mo ní yes. Eh, mo ní bẹ́ẹ̀ ni. mo ní ẹ̀mí ọlọ́run bẹ lára yín. the spirit of the Lord is in you. bẹ́ẹ̀ bá lẹ́mí ọlọ́run èrè ọkàn bẹ lára yín. you have your conscience. tolu abanikẹ fún mi ní ká. if God says you should give me the car. ni ó sọ fún. he will minister to you kése mi ni bá yín pé. I do have to come to you. olúwa ni pé kẹ fún mi ní ká. God says you should give me your car. ẹ̀yin ni ẹ̀wà wá bá mi pé mo fẹ́ fún yín ní ká. and tell me one thing. alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. number two. mo invite yín wórí òkè. I invited you to my team. ẹ̀ẹ̀mẹ́ni yẹn rí. ó ń dìbò bá mẹ́sẹ̀jì fún yín. ó yẹ kẹ́ mọ̀ pé a rí jí ni it was arranged. so tí èyí bá ti pẹ́ trust mi ọ̀yẹ́kẹ́ pé mo arrange fún yín. if you like trust me you should know that I arrange it for you. olúwo ni ẹ fún mi ká wọ́n wà pé ìwà bí ọlọ́run pẹ̀lú tẹ̀lé ìrìn ńlá ni Daniel ò sì bí láàárọ̀ yìí Daniel ní mo ní kọ́ lọ́pàá wọn ta yẹn nígbà tí bàbá yẹn fẹ́ ta mọ́tò yẹn jẹ́nà àwọn ẹni tí ó rà mọ́tò tẹ̀ ní wo bùn mi one thousand five hundred thousand one thousand five hundred thousand ọjọ́ kan ẹnìyẹn dẹ̀ wá bá mi ah, ó lẹ̀ dẹ̀ ń rẹ̀ rẹ̀ rú sìmẹ́ǹtì kò yí lé ó dẹ̀ ra ilẹ̀ fún mi lọ́jọ́ yẹn. me that very day. ó ra a plot one million naira. he brought he at the rate of one million I bought ten acres for me. tí mo bá ti gbà. abimi I collected. mọ́tò làgídí ó wá sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn pé sẹ́yìn lẹ́ni nọ́mbà mo ní nọ́mbà mi ní ẹ̀ tiẹ̀ mi ni mo ní máa sọ rẹ̀ ó torí pé ọdún kò lóye kìíní ni mo ní mo máa sẹ́yìn ní mọ́tò sí bẹ́ẹ̀ máa dìlì ti nọ́mbà yín ní pé ní malaye wọ́n bẹ́ẹ̀ sẹ́ pé mi padà yìí máa fi pásítọ̀ mi store nọ́mbà. I will save your number as my pastor. láti ọdún yẹn pásítọ̀ mi ni máa pè mí for almost twenty seven years now. for almost twenty seven years ẹni ọbẹ̀ kó bá mi ń gbà. the pen i wanted to implicate. ìbẹ́ ní gbọ́kàtí rìn kìíní ti di. he is inside one forest wandering about. èmi. hi. tó wá láì ní tẹ̀lọ́rùn wọ́n sọ di ọ̀tá ọlọ́run. they will turn you to God's enemy. mo sọ tẹ́lẹ̀. I prophetically will gbogbo ẹni tí bẹ nínú ayé rẹ. as man that are in your life. tó jẹ́ ogun fáyé rẹ. they can be result. ọlọ́run máa yọ wọ́n sọdọ̀. ọlọ́run máa yọ wọ́n sọdọ̀ wọ́n bá ti gbọ́ ìpèrè jókòó ọmọ pé wádìí fẹ́ lé gbogbo èèyàn lọ ni. want to send everybody away. Eh, àwọn kan bẹ tí ọ̀yẹ́ kọ́ wà nù ayé. there are some people they deserve not to be in your life. mo dẹ̀ ń bá tèmi lọ. I move on with my life. jẹ́jẹ́ mi. peacefully. nígbà tí wọ́n fi rí mi padà. when he later said that to me. wọ́n ti rí mi lókè torí pé mo yapa kúrò lára wọn. because I parted ways with him. our journeys are incompatible. ìrìn wa ò papọ̀. our ways are not. àwọn ń ta kankan sára. èmi ọmọ ń mu àwọn ń ṣe fàájì èmi ọmọ ń ṣe kí lọ pa wá pọ̀ aláìní tẹ́lọ́rùn má bá rìn bẹ́ẹ̀ bá níyàwó tí ò ní tẹ́lọ́rùn kò sí tó o ṣe fún láyé yóò padà lọ ni. bọ́ọ̀ ra mọ́tò wọlé sọ pé tí olùmọ́tò tó yẹ kọ́ ọ̀ra rí bọ́ọ̀ ra lẹ̀ fọ́lẹ̀ ní ìrùlẹ̀ kí lọ́ra rí bọ́ọ̀ fọlọ́wọ́ lè ní sọ́wọ́ tẹ́gbẹ́ yín fílẹ̀ rí àwọn ẹgbẹ́ yín tó fi wọ́n mi náà jẹ bẹ̀bẹ̀ súpù ẹgbẹ́ mi ní ti wọ́n mi náà jẹ bẹ̀bẹ̀ súpù èmi ní fi sàn. I have a vision èmi ò jẹ pẹpẹ súpù ní one million àwọn ẹgbẹ́ yìí ti ń jẹjà ẹ ọ̀kan ẹ jẹ ọ̀kan five million ẹgbẹ́ mi ti jẹjà five million ibi tí ìrántí ẹ mọ̀ nù èmi ní ìrántọ́ ga tòbẹ́ mi máa ní five million mo ní plan. if I have five million I will have good plans for each lift your hands. mo rán àṣẹ sí ọ àìsàn ìdàtọ́ rẹ. ẹni tí ń jogún jà ní àjò rẹ. òṣùwọ̀n àìsàn ìjọba kìí sọ̀tún. olúwa yọ sọnù nínú ayé rẹ. bàbá onílára rìn. Don't keep company with envious people. Envious people. Má mú onílára dání. Don't take them along. Àwọn èèyàn burú jù wọ́n pa o. They will lie. They will kill you. Ah. Ah. Ah for me. you you ah. change your clothes. ẹ̀yin nìkan ni jojúmọ́ lẹ́yìn máa pa àwọn fún are you the only one you always change your clothes like a chameleon. kò sí tán lè ṣe lára. there is nothing you cannot be envious of. wọ́n á máa ṣe lára aṣọ. they can be envious of clothes. wọ́n á máa ṣe lára ẹ̀bùn. they can be envious of gifts. wọ́n á máa ṣe lára wa. they can envy character. jeremiah twenty two. jeremiah twenty two náà lábà lẹ́nu ọ̀nà wòlíì àlùfáàsì lára wòlíì torí wòlíì gbóhùn olúwa pé ìwọ ń gbóhùn olúwa ohùn olúwa táwọ̀ ọ̀gbọ́ àti wọn máa ṣe lára ẹ̀bùn kí wọ́n stọ́ọ̀pù ẹ̀bùn lára èèyàn pé olùgbọ́ bá ìlú olúwa wù. ìgbà náà ni pásítọ̀ Jeremiah wòlíì ó tún kàn án lábà tí ó wà ní ẹnu ọ̀nà Benjamin tó wà ní òkè tó wà lẹ́bàá ilé olúwa. ẹnà wọ́n sí pẹpẹ sà. straight fortune to the altar ẹ gbàdúrà kan níbẹ̀ àwọn tó tẹ̀síwájú. before I forge ahead. gbogbo ẹni tí ò yẹ kó sí nínú ayé mi. you sure you suppose to be in my life. ṣùgbọ́n tí mo dì mẹ́rù. that I accommodate. mo fẹ́ mo kó. whether I like it or not. bàbá. my father. ẹ bá yọ wọ́n sọnù. remove them. ẹ bá yọ wọ́n sọnù. remove them. ẹ bá yọ wọ́n sọnù. oyoyoyoyoyoyoyoyoyoyoyoyo jésù ẹ̀mí mọ̀ gbogbo ẹni èkó sínú ayẹyẹ ṣùgbọ́n tí mo ti bẹ̀rù olú o yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ yọwọ́ yọwọ́ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ yọwọ́ sọ̀rọ̀ Yes sọ̀rọ̀ Lord, lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ olúwa lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ Envious people. Master. Àwọn yẹn burú o. They are worst. kọ́ pààyàn o. they can terminate a lie. wọ́n á ṣe lára ẹ̀bùn. they will be envious of his gifts. wọ́n máa ń lára ẹ̀ bọ́ ọkọ̀ máa pásítọ̀ tí mo wọ́n yà ń wèrè. the pastor they inhabited his the horn because they envied him. wọ́n dẹ̀ rí pé àwọn padà yà ń òun ò tó fi kú. Eventually they inflicted insanity of nakedness on him and he died. Torí wọ́n rí kọ́ lẹ́bùn lára. Because he was endowed. Ọ̀gá. Master. Onílára. Envious type. Bọ́ọ̀ra nǹkan yóò lọ máa wo. If I go and examine ah. it. Níjó lọ ra kan When did you buy it? Former one. Onímọ̀gbà tí ó sọ tàbí ah. Even though when he tell. Níjó lẹ ra kan When did you buy the the last one? Ah, ẹ̀dẹ̀ tó ra bàtà eléyìí ni. He just bought. Wọ́n máa wá gàbá yìí o àwọn lòsí tó kọ́kọ́ ń wọ bàtà lọ bá. Ah. And you always go to them to use your shoes. Ẹsẹ̀ ramẹ́tò eléyìí ni. You just bought this car. Ṣé bẹ́ẹ̀ ra kan lọ́dún méjì sẹ́yìn? Or you bought one two years ago. Ṣé ẹ ti lò gbó ni? It is not wood. Ó fẹ́ kó o lo mọ́tò kan lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ni. He wanted to use your car for fifteen years. Ah, ẹ máa ń sanra. You are adding weight. Ṣé ẹ lo kiri mojú yín máa ń dán? You are looking radiant. <laughs> ibi yorùbá fi wí pé à ń jù wọ́n lọ sí wí lẹ́jọ́ ìjà ìlara kò uh-huh. tán bọ̀rọ̀ bọ̀rọ̀ mọ try láti bọ́ lára rẹ̀. to keep company with them. mọ try bí wọ́n bá kóra wọn wọ́n máa sá fún wọn. if they bring themselves to you bí wọ́n bá fẹ́ so mọ́ avoid wọn. if they want to be connected to you. bí wọ́n bá lọ́lúwa lọ́la wọn wá bọ̀ sọ́pọ̀ wò ó ti gbó olúwa. torí wọ́n ò fi lára mú ọ. because they envy you. torí wọ́n ò padà dìde lára. they will later wait for you. ìjà tí ọba ní í ṣe é parí ká mọ̀ start yẹn. father can be said to. Don't let us start it. So ọ̀rẹ́ tá a bí ọba ní láti ká mọ̀ wulẹ̀ dé. Friendship that won't last don't let us venture into it. Má fi onílara. Don't keep company with envious people. Má sọ di onímọ̀ràn rẹ. Don't turn them to your advisers. Torí yóò fi lára dọ̀ dúró. They will use envy to stagnate you. Mm, Ẹlẹ́ẹ̀ka ìje. Seventh. Má bá ọ̀tá Ọlọ́run sí. Don't keep company with God's enemy. Mm. Ọ̀tá Ọlọ́run. God's enemy. Má bá a sí. Don't keep company with them. Mm. yes. Má bá ọ̀tá Ọlọ́run sí. Don't mingle with God's enemies. First King twenty-two thirty. First King twenty-two thirty. Ọ̀tá Ọlọ́run. Ọba ìṣẹ̀lẹ̀ fún Josaphat pé. Kí ni lọ ṣe lọ́dọ̀ ọ̀tá Ọlọ́run? Tell me the mission of Josaphat. Ẹni tí Olúwa ń bínú sí. The person God was angry with. Ìwọ wá ní kí ìwọ ọba sí kọ́ mọ̀ bàrù mọ́ ọba sí ọwọ́ àtàn lójú ogun ọ̀fẹ́ pa ẹ wo bí olúwa náà ti yarí padà lọ sí forty eight lọ sí forty eight josabati kan ọkọ̀ tasisi. josabati kan ọkọ̀ ojú omi bísíǹsì tiẹ̀ nù láti lọ sí lọ́wọ́ kẹrù wa ṣùgbọ́n wọn lè lọ torí olúwa bà gbogbo sí ọwọ́ josafati toró bá ẹni tọ́lọ̀ ń bínú sí i. he get company with the person that God was angry with. à ń ṣe programu ṣèṣe òru ni mo lé olúwa tó pé ẹnìkan bẹ́ẹ̀ bí pé ó jí jẹnẹrétọ̀ gbé ní church. he stole a church chair pé kó máa jáde bọ̀ that fellow should come out. Generator tó gbé the church then is told. òun ọmọ tó bá bí àti ọmọ tọmọ rẹ̀ bá bí wọn à ní rí ìmọ́lẹ̀ ìrànlọ́wọ́. they will never come up with the light of earth. ọ̀rẹ́ pọ̀ ọmọ jáde ń gbà o. it is he came out. ó ṣe dírẹ́fà níbì kan. he was driving somewhere. ọ̀rẹ́ rẹ ni. I think he's your friend ló bá jáde. he came out. ó ní èlò lẹ ta generator. how much did you sell the church. ó ní seventy thousand. he said seventy thousand naira lọ sí chọ́ọ̀chì yẹn. go to the same church. ọ̀pẹ́ mi ló lè tó jíjẹ yìí. confess you are the chief that stole the gen. lọ bá pásítọ̀ yẹn. go and meet the pastor in charge call yourself a chief. mo jíjẹ yín. I stole your gen. seventy thousand. and here is the money seventy thousand naira. ah ṣe ebe mi pẹ́ nìyẹn pé olúwo sọ̀rọ̀. èmi káyé mi má bàa bàjẹ́ ni. For my life not to be destroyed. Sọ pé mi ni mo jí seven thousand mọ́ta. Confessing that I stole it and I sold it. Wọ́n ní kí n wá bá yín pé kẹ́ ẹ tèmi kẹ́ gbàdúrà fún mi. I was told to approach you so that I can pray for you. Yóò bínú bẹ̀ tí wọ́n padà gbàdúrà fún ọ. He will be angry but eventually he will pray for you. Ìgún yẹn ó lè kú olórí. And that cost be about to. Kó seventy thousand lọ. Go there with seventy thousand naira. Ọ̀sàpò ìrìn kí ayé láti gbà. He is wondering about since then. Kò rí ọ̀nà lọ kò lè dá jẹun he cannot afford to feed himself. torí ó kọ̀ láti lọ bí solúsàn wa. he refused to go to where solution is. ọmọ kan kápẹ́ntà ní nkanlé ní nkanlé báyìí ó lẹ́nìkan bọ́lọ̀ ń jẹ́jẹ́ olóṣù kúnlẹ̀ létí pẹ̀pẹ́ church tó nǹkan wọ́n sẹ́ nǹkan bá ọ̀nà church yẹn ni o ènìyàn wa mẹ́jẹ̀ wa ọwọ́ kó five thousand lẹ̀ onígbà tó nǹkan lé tán onídẹ̀ kó five thousand rẹ̀ onídẹ̀ kó sápò rán rẹ̀ kó bá kó lọlé five thousand yẹn ó ta mọ́tò lé lórí five thousand yẹn ó ta ọ̀kadà five thousand yẹn ó lọ yá ọ̀kadà ọ̀rẹ́ rẹ̀ ó ta ọ̀kadà ọ̀rẹ́ rẹ̀ five thousand yẹn ọba dẹ́wọ̀n five thousand yẹn ó sùn ẹ̀wọ̀n. He was in prison. Ìgbà tí mo wá lọ bẹ́ẹ̀lì ẹ̀ lẹ́wọ̀n. When I went to bail him. Màá ní mo gbóhùn Olúwa pé ọwọ́ Olúwa ló korò sí ọ̀la torí ọjọ́ náà ló le. Because you rob God. Ó ní bẹ́ẹ̀ ni sà. He confessed yes sir. Ó ní mò ń tiẹ̀ kó lọ lu wa báyìí. He said I'm moving moving to my home Mo fẹ́ lọ bẹ̀rẹ̀ oko ológun wa bàbá mi. I want to start farming my father's village. Ó ní mo tún lóko ológun bàbá rẹ̀ wọ́n tún tí ọ̀mẹ́wọ̀n bẹ́ẹ̀. I said if you go there they will lock you up mo ní olú olú ọsẹ olúwa olóko bàbá rẹ lọ lọ. you sin against the Lord. lóko ìyá rẹ lọ sí Anatoti. go to Anatoti you can go to your mother's village. Yes, sir. wọ́n máa mú ọ fìyà jí ọ olúwa lọ sẹ. they will torture you you sin against the ah! Lord. lọ́ba ń jẹ́wọ́ pé òun kó five thousand kan mo ní kó kó five thousand lọ padà. I said she take back the money lọ bá pásítọ̀ pé wọ́n kó five thousand kan náà jọ mọ́ nǹkan kú lọ. he informed the pastor that he stole that somebody came to redeem. pé mi ni èmi tí wọ́n bá yín kankan ní. wọ́n kó five thousand náà jọ. somebody drop five thousand naira. bíbá kó sápò lọ. said he took it. ní gbogbo nǹkan bá dàrú o bàbá ni kówó wá padà. owó ni five thousand ni. here is the money five thousand. yẹn bá gbàdúrà fún. the pastor prayed for him. nǹkan dẹ̀ change fún. and he experienced transformation. Eh? ẹnáwó sí gbẹgbẹsà. stretch and the altar sir. ẹ gbàdúrà kan yìí. pray one prayer. olúwa níbo ni mo ti fara pa. wherever I'm wounded. Hmm. fi agbára àti àánú rẹ tú mi lẹ̀. use your power message to set me free. Hey. bó ni mo ti fi ara pa. wherever I became wounded. bàbá fagbá àti àánú rẹ tú mi lẹ̀. use your power message to set me free. oyoyoyoyoyoyoyoyoyo. ẹ̀mí mọ̀ olúwa mo bójú tó alápá agbára àti àánú rẹ tó mẹ́lẹ̀ tó mẹ́lẹ̀ tó mẹ́lẹ̀ ó yá tó mẹ́lẹ̀ ó yá ó tó mẹ́lẹ̀ ó yá ó tó mẹ́lẹ̀ bàbá ó tó mẹ́lẹ̀ ó yá ó tó mẹ́lẹ̀ bàbá ó tó mẹ́lẹ̀ ó yá ó tó mẹ́lẹ̀ agbára bàbá ó tó mẹ́lẹ̀ ó yá ó tó mẹ́lẹ̀ Yeah.

àti àti Jésù olúwawo. Jesus Amen. Don't follow the mixed multitude ẹni tí kò mọ Ọlọ́run ni à ń pè ládàlú. they are called unbelievers they don't know God. ó lè wọ bí ìlọ wọ bí ìlọ á gbogbo ẹ̀ mara wọn yóò tún wọ chọ́ọ̀chì lọ. and from there you come back to the church. àdàlú èdè ènìyàn. yes sir àwọn ó bá rìn àjò jẹ mọ́ ọ lọ́wọ́ nọ́mbà eleven four. àwọn àdàlú ọgbẹ́rẹ́. àwọn àdàlú èdè ènìyàn. àwọn tí ó wà pẹ̀lú wọn ṣe ìfẹ́kúfẹ́. àwọn tó wà pẹ̀lú wọn ṣe ìfẹ́kúfẹ́. àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú sì ń sunkún pé. àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú sì sunkún pé fẹ́ fún wa lẹ́ran jẹ torí àwọn àdàlù ìdòwònìyàn wo bò kiri àjò àyànmọ́ pẹ́ o. they will make it thirty in your journey of destiny. ẹni tí ọmọ lọ́hùn tọ́jà pé kò débi oh, tí o lè torí bọ̀ àtàlù they are called a mixed multitude. àwọn ò gbà nǹkan lára rẹ. they withdraw something good from you. yẹra fún wọn. isolate yourself from them. kátó withdraw lo. before they withdraw from you. àtàlù èdè ènìyàn. the mixed multitude. àwọn tí ò mọ kí lolúwa fẹ́ sí. they don't know the plan of God. àwọn tí ò mọ ọ̀nà Ọlọ́run. they don't know the way of God. àwọn tí ò ní ìbẹ̀rù Ọlọ́run. they don't have the fear of God. wọ́n fìfẹ́ kó wọn sí ìrìn àjò. don't accommodate them with God. kọ́kọ́ fi Olúwa lọ̀ wọ́n náà bẹ́ẹ̀ máa agree láti tẹ̀lé ọlọ́run nígbà yẹn ni kẹ́ẹ̀ tó jọ rìn ẹ lẹ́jọ́ lọ́sà ìrìn àjò yín ọ̀pápọ̀ àdàlù èdè ìfẹ́fẹ́ mo sọ tẹ́lẹ̀ gbogbo àdàlù èdè ènìyàn tó lè sọ ìrìn àjò ogójì ọjọ́ dogójì ọdún mọ́ lọ́wọ́ àwọn àdàlù èdè ènìyàn tó lè bá ògùn ọlọ́jẹ́ lára rẹ̀ ọwọ́ ìbínú olúwa wọ́n máa kọjá sí wàrà olúwa máa yọ owó sọnù láyé rà wo má tẹ̀lé onímọ̀tara ẹni nìkan. Don't follow those that are self-centered. Genesis 12. one Abraham dá jáde Abraham mú Lọ́ọ̀tì jáde nígbà tó fi máa di Genesis thirteen eight lọ́ọ̀tì ti ya wèrè mọ́ lọ́ọ̀tì lọ́wọ́ Abrahamu ní ọmọ bá a sì jà láàrin wa ìyẹn ni ọba wù ọ́ lọ́ọ̀tì wo Sódómù àti Gòmórà ibi ìlọ́lọ́ra ibi ìnimọ̀ yẹn ibi tó yàn Olúwa ò yàn bẹ̀ gbogbo tó ní padà pa ọ́. Bíbélì gan nínú gbogbo kámi tí ọmọ nìkejì wa ṣáájú má tẹ̀lé onímọ̀ tara ẹni nìyẹn. don't follow those that self centered. tó ti pé tara ẹni kan lọ́mọ. Eh, his own personal interest all matters most. bàárín yóò bá ọ. they will implicate you. Hmm. má tẹ̀lé aláìlóye. don't follow ignorance. after twelve verse six àwọn aláìlóye ni àwọn ìpẹ́ rẹ̀ àwọn lọ́mọ Solomoni lọ bá ti béèrè ọ̀rọ̀ lẹ́nu wọn àwọn aláìlóye kọ ní kọ̀kúkọ̀ ẹ̀sà má bàa aláìlóye rìn ọgbọ́n kígbe òye kígbe bá olóye rìn bá ọlọ́gbọ́n rìn wà á gbọ́n má tẹ̀lé aláìlóye aláìlóye ọ̀tẹ̀ ni ó fi gbogbo ayé rẹ̀ dì ilẹ̀ gbígbẹ́ fi lọ́lọ́tẹ̀ gbé torí kò ní òye iṣẹ́ Olúwa tó á kí pẹ̀lú ẹni tí ò lóye iṣẹ́ Olúwa gbẹ̀yìn bá sọ fún ọ pé nígbà tó olúwa rọ̀ mọ́ náà bó ló fi lè rọ̀ mọ́ náà nígbà tí a sọ pé olúwa rọ̀ mọ́ náà bó la fi ká mọ́ náà bó ni mọ́ ti wá pé ẹ̀jẹ̀ mẹ́tara yín ìwọ bí léèrè pé bó lòun tó ń ṣe ń jí. How is he sleeping and waking? bó lọ máa ṣe ń dàgbà máa and how the baby is growing. ó lè máa lọ sínú ilé o. can go inside. bí remain like this torí máa béèrè agbára máa bọ́ sórí agbára nísìnyí. I will venture into power so next. o lè máa lọ lọ dún un lé. go inside and stay there. bàbá sọ wà ní màá nìyẹn. but I remain like this. torí mo wà bẹ́ẹ̀ for two years. I was like this for two years in the rain. mo gbàdúrà bẹ́ẹ̀. I was praying like this in the rain. má tẹ̀lé. don't follow. aláìlóye. ignorance of people. wọ́n sì lọ́nà. they misled him. má ṣe mi don't rush to rí àwọn tó ń wú ẹ̀mí rẹ òfin. because people that want to get rid of you they are not resting. ọ̀kan tó nìyẹn. this is another one. ẹlẹ́ẹ̀kìlú nù. this should be number one. kọkànlá. eleven right. má sinmi. don't rest. má sinmi. don't rush. fourth king chapter thirty verse fourteen ó sinmi lábẹ́ igi wòlíì àgbà kéèsè wòlíì o ènìyàn ẹni ọlọ́run ni o kéèsè wòlíì fẹ́ wòlíì ló pè ní kéèsè wòlíì lójú ẹ̀ mọ̀jọ pé wòlíì kéke wòlíì kéke kọ́ ènìyàn ọlọ́run ni àmàbọ̀yá ah, wòlíì ni àmàbọ̀yá ah, lùfáà ni àmàbọ̀yá ah, kọ̀ pásítọ̀ bẹ̀ẹ́ tá a mọ̀ ni pé èèyàn ọlọ́run ni títí tó fi kú yẹn èyàn ọlọ́run náà bíbélì ń pè. the bible called him a man of God. ó tẹ̀lé èyàn ọlọ́run náà lẹ́yìn. ó tẹ̀lé èyàn ọlọ́run. orí ó jókòó láti ṣe ìlú ló pé. ibi pọ́sáàsì sínú bíbélì ọ̀gá. Don't make a mistake in the Bible. Èèyàn ọlọ́run ni ó lè jẹ́ ọmọ ọlọ́run lásán, ó lè jẹ́ alágbàjọ, ó lè jẹ́ pastor, ó lè jẹ́ training evangelist. Ohun tó sàṣọ ni pé èèyàn ọlọ́run ni wọ́n dá dúró, ó dúró wọ́n dá padà sẹ́yìn. ẹ ah. gbàǹbínú ènìyàn Ọlọ́run oh, ọba ayé ènìyàn Ọlọ́run jẹ́ torí kò fẹ́ ká yé rẹ̀ ó tẹ̀síwájú. gbogbo ẹni tó fẹ́ fi ẹ̀tẹ̀ bà ayé rẹ̀ jẹ́ àwọn tó fẹ́ fi ẹ̀tẹ̀ sọ ọ́ dẹrú agbára tí wọ́n ń lò lórí ayé rẹ̀ kí agbára yóò dòkú láàárọ̀ jésù àwọn tó fẹ́ fi ẹ̀tẹ̀ bá ìrìn àjò ògo rẹ jẹ́ agbára tí wọ́n ń lò lórí ayé rẹ agbára yẹn dòkú àwọn tó fẹ́ da ìrìn àjò ògo rẹ rú agbára tí wọ́n ń lò olúwa gbàgbára yẹn jẹ́ olúwa gbàgbára yẹn jẹ́ má tẹ̀lé olójú kòkòrò. don't follow those that come. Joshua seven nineteen. Joshua seven nineteen kaani ẹni tó jí nǹkan mú Joshua wípé wípé mi ọmọ mi bọ́ọ̀lù òdìsé olójú mi mú ó ní mo mú ó ní mo tọ́jú ẹ̀ ojú mi wọ̀ mo mú akani ah, ìwọ ló yọ lẹ́yìn fẹ lẹ́nu lónìí lolúwa yọ lẹ́nu olúwa sì yọ lẹ́nu lóòótọ́ mo gbàdúrà fún ọ ẹnìkan ń sàmì mo gbẹni tó dì mẹ́rù tó lè bàrìn àjòjẹmọ lọ́wọ́ gbogbo olóòótọ́ ọkọ̀rọ̀ ènìyàn tó lè bàní àjọ àyànmọ́ rẹ jẹ́ báyìí lọ́lúwa Jèhófà wí olúwa yọ wọ́n sọnù láyé o. Jésù akami bá wọn lójú ogun o akami òkú lójú ogun torí olójú kòkòrò ẹni tí òkú bá ní wá wọ́n jagun àìwọ̀n òkú olójú kòkòrò ẹ̀sà kò sí tí ò lè jí mú o olójú kòkòrò tó bá mọ lọ bí iṣẹ́ yóò bá tiẹ̀ jẹ́ kó lè gba iṣẹ́ lọ́rẹ́ o olójú kòkòrò tó bá mọ kó lóore yóò bọ̀ jẹ́ lọ́dún olóore o olójú kòkòrò tó bá sọ oore fún kò ní ní o olójú kòkòrò tó bá fún lówó kò lè ní tẹ́lọ́rùn olójúkòkòrò kò sí tí ò ní tójúkòkòrò sí o ojúkòkòrò jẹ́ wà ojúkòkòrò jẹ́ òní jákòdò ìyákòbù àti ìsọ̀ ìsọ̀ tí ìsọ̀ sọ pé àsàrò ń ta sánsán oh. èmi ọmọ gbóòórùn ìwọ ọmọ jàsàrò gómìnà àsàrò jẹ ojúkòkòrò jẹ ó ti ń gbóòórùn ọbẹ̀ lẹ́kejì ìyá alágbájá sẹ́ẹ̀ lọ́bẹ̀ lé ó ti gbóòórùn pò dín irú o. ṣé àlọ́bẹ̀nlé ọlọ́gbọ́bẹ̀ ọbẹ̀ tó jẹ́ pé epo tó ṣe epo àwọn àjẹ́ ni. ọwọ́ àjẹbẹ̀ tán ọwọ́ ńlá làbára rẹ ọwọ́ àrìnrìn ẹ̀rọ̀fọ́ ṣé bó ti jẹ̀bi àwọn àjẹ́. lórí ojú kòkòrò sà ó dé bẹ́gà lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ ẹyin mẹ́ta ẹyin mẹ́rin ẹyin mẹ́rin àti kóòkù kan ó mú ó lè tó géètì àárín ó ní yẹn wà òkè ṣé kò naira ó ra gálà bẹ́ẹ̀ ó ra kóòkì méjì ó ra bọ́tù wọ́tà kan ó jẹun ó débi ìwóró odò ó ní sẹ́yìn awó wà ẹ̀bùn mi mẹ́rin mẹ́rin mẹ́rin times mẹ́rin mẹ́rin mẹ́rin lọ́wọ́ àti kọ̀ọ̀kan ọwọ́ ajẹ́ fifteen ó sì fọ́ sixteen jẹ kátó dé yàrá ẹ̀fẹ̀ yàrá tìmọ́tò wà bẹ́ẹ̀ dé yàrá ẹ̀fẹ̀ ọwọ́ àwọn ọmọdé ẹ̀ bá pé ẹjọ́ o bẹ́ẹ̀ bá ráyè dúró tó bẹ́ẹ̀ yàgbẹ́ o owó náà yàgbẹ́ náà èyí ló máa jẹ́ gbogbo tó jẹ́ kí náà ọmọdé ò yàgbẹ́ wọ́n bá yẹ̀rọ àpọ́bímọ nígbẹ́ ọ̀dà ọwọ́ àwọ̀kọ̀ padà kí mọ́tò tó dàkú rẹ ó ti fi sọ́ọ̀fà yí àwọn tí ẹjọ́ wọ mọ́tò jẹ. He polluted ọlọ́run ò dá lóso e ìbò kọ́ni ẹwà àbàbọ̀ ẹ̀fọ́ ìfọlọ̀ fi lé mi nínú tọ́ọ̀tì ní orí ọ̀yìngì níjọ kan mo ti mọ́mọ́ra mọ́mọ́ra mọ́ra wàá gbé ìtọ́ ìsàn lágbà sí ìtọ́ ìsàn lágbà ọkà tó tọ́lọ̀ láì ní pé láàárẹ̀ ó ti fẹ́ gbẹ̀mí mi o ọkọ̀ sáré bọ́ọ̀lẹ̀ ni ọ̀sáré lọ yàgbẹ́ fà á ó tó dé padà mo ló ti jẹ̀jẹ̀ kú jẹ́. àṣẹ sí ọ. bọ́lá orí tí lọ́kẹ̀tù. gbogbo ẹni tó lè fogun jà ọ. whosoever can wage war. lórúkọ jésù. in the name of jesus. olúwa yọ wọ́n sọnù. olórí ló wà fún mi. in the name of jesus. olúwa yọ wọ́n sọnù. olórí ló wà fún mi olúwa yọ owó sọnù olúwa yọ owó sọnù olúwa yọ owó sọnù olúwa yọ owó sọnù má tẹ̀lé abọ̀rìṣà àti agbéraga four samuel seventeen forty three ẹ̀sà goliath ní confidence inú òòsà rẹ̀ ó fi dábìdì ré nípa àwọn ọlọ́run rẹ̀ ṣùgbọ́n dábìdì gbẹ́kẹ̀lé ọlọ́run dábìdì ọgbẹ́ máa bẹ́ orí ẹ̀ dànù gbogbo àwọn tó tẹ̀lé goliath wọ́n wú ẹ̀sẹ̀ mi wọn agbéraga àti abọ̀ọ̀sà ni agbára ẹ̀dùn tòkòkò lọ́sà ibi agbára olúwa bá ti ń sọ̀rọ̀ òkòkò ọ̀dà kẹ́jẹ́jẹ́ ni abọ̀ọ̀rìṣà agbéraga kí alẹ̀ mọ́ ọ̀gá má bẹ̀rù ẹ̀ ó ní olúwa tó tó gbọ́ gbójúlé ó ní olùgbàlà tó lágbára bó o bá mẹni tí ń tẹ̀lé ọ ó ní bẹ̀rù àwọn tí a lẹ̀ mọ́ kò sí tí a ń lè ṣe olúwa sọ fún olúwa mi pé jókòó lọ́wọ́ ọ̀tún mi títí tí màá fi sọ àwọn ọ̀tá rẹ tí àpótí ìfìsọ̀ rẹ mo gbàdúrà gbogbo ẹni dìde ogun sí ọ gbogbo ẹni fogun bá ọjà ẹni tí a lẹ̀ mọ́ olúwa yọ wọn sọ. Ah, In the name of Jesus olúwa yọ wọn sọnù olúwa yọ wọn sọnù lọ́gọ̀ tí fẹ́ da kiri ìró o má tẹ̀lé hmm? irun má bàjẹ́ ìpẹ̀lẹ́ ọlọ́gbọ́n hmm. ẹ wo má tẹ̀lé onílára tí ọ̀fẹ́ kọ̀ ga. Don't follow envious people that want you to rise. The people that doesn't want you to go higher than me. don't follow them. Lẹ́mi Ọlọ́run ti fi ilẹ̀. The spirit of the Lord has the power of them. Tọ́wárí pé ẹ̀mí Ọlọ́run bẹ̀rẹ̀ lára tiẹ̀. That the Lord's spirit is in you. Ọ̀gá tó fẹ́ borí ni ọ̀fẹ́ sẹ́lẹ̀yà ni. Fìmí lẹ̀ ìtí mò ń ṣe tó ṣe tó fún náà ni mò ń ṣe wọn yẹn. yes sir. tó wá rí pé ẹ̀mí Ọlọ́run bẹ lára tiẹ̀ tó fẹ́ lé ẹ̀mí Ọlọ́run tí ní bínú ẹ̀mí Ọlọ́run lára rẹ̀ má bá mọ́ yọ̀sọ̀nù Olúwa ti kú òní àti ẹsà olúwa ti kú òní àárẹ̀. the lord is no more on his side. ó kàn dédé bínú rẹ̀ láì nídìí torí ẹ̀mí olúwa ti fi ilẹ̀ ohun tó ń ṣe kò lè ṣe mọ́ tó kò ní gbàgbọ́ nú ẹ̀ mọ́ tó kú ọ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mẹ́tì ó pa ọ́ yóò fi lára pa ọ́ torí bẹ́ẹ̀ olúwa bá kú ọ̀lára èèyàn ládàra ta lè yàn dà yóò dọ̀lọ̀ tẹ̀ èyí ó dọ̀ lára yóò dọ̀ lọ́rọ̀ ẹ̀yìn yóò dọ̀ lọ́rọ̀ òdì bọ́ bá sọ̀rọ̀ báyìí lóṣù ọ̀tọ̀ níbi tí ọ̀sọ̀rọ̀ nẹ́sìn ọ̀rọ̀ rẹ̀ ọ̀ máa tàsé torí ayé rẹ̀ ọ̀ balance mọ́ torí ọwọ́ olúwa tẹ́ rí lára rẹ̀ tẹ́lẹ̀ ó ti lọ lára rẹ̀ yóò dún kàtàkàtà yóò wà máa ṣe lára ẹni bá lẹ́mí ọlọ́run la má fọ́ lórí ọ̀gá ó ti sìn náà. First Samuel eighteen eleven. First Samuel eighteen eleven. ó sọ fẹ́ pa dávidi. ó wí pé mi ó pa dávidi yẹ. ní àpamọ́ ògiri. yẹ dávidi yẹra kúrò lọ́dọ̀. dávidi yẹra kúrò lọ́dọ̀. lẹ́ẹ̀mejì. lẹ́ẹ̀mejì. sọ́ọ̀lù bẹ̀rù dávidi. sọ́ọ̀lù bẹ̀rù dávidi. torí bí olúwa bẹ pẹ̀lú ẹ̀. ṣùgbọ́n olúwa ti kó sọ́ọ̀lù lẹ̀ olúwa ti kọ́. torí olúwa wà pẹ̀lú rẹ̀. ó máa máa lépa rẹ̀ ni. ọ̀gá yẹra. máa bá tiẹ̀ lọ. kálukú ló wáyé tiẹ̀. We came to live this life respectively ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ kálukú ló sì wà tó wáyé wá sí tó má tẹ̀lé ilẹ̀ yóò fi lára pa ọ́ dànù tọ́lọ́lùwẹ̀ tara rẹ̀ sọ̀rọ̀ mọ́ tó kẹ́tẹ́kẹ́tẹ́ lókùn bọ́lùwọ̀ bá tari ẹ̀yẹ sọ̀rọ̀ mọ́ àrórísọ lókùn téèyàn máa sọ ẹran ara lókùn téèyàn máa lò ọ̀rọ̀ ọ̀tẹ̀ lókùn téèyàn máa dì ọ̀rọ̀ ẹ̀yìn lókùn téèyàn máa sọ àkókò tó yẹ kẹ́yọ̀ bí jókòó gbàdúrà pé iná wọnú mi gbàrà wọnú mi ó tókùn tí yọ máa ṣe ni pé yọ máa ṣe lára yọ máa dìtẹ̀ yóò máa sọ̀rọ̀ ẹ̀yìn yóò máa sọ̀rọ̀ òdì yóò máa sọ tí ọ̀dà torí olúwa ò sí ní ààrẹ mọ́ àkókò tó yẹ kó máa kígbe pé ẹ̀bẹ̀rẹ̀ fagbára àkókò yẹ ní ọmọ fi sọ kẹtẹkẹtẹ má fọ́lọ́ rẹ̀ ó ti sìn náà olúwa ti kúrò lára rẹ̀ èkí ló wá ní eighteen eighteen twenty one sọ́ọ̀lù wá wípé máa fi ọmọ mi fún máa fi ọmọ mi fún kó lè bá a jẹ́ ìdẹ̀kùn fún gbogbo tí ayé fi fún ọ láti fi ṣèdẹ̀kùn tí wọ́n fẹ́ fi pa ọ́ olúwa máa yọ sọnù tó bá ń tó bẹ̀ ń gà sọ́ọ̀lù wí fún pé sọ́ọ̀lù wí pé èmi ò fi fún máa fọmọ mi fún yóò sì jẹ́ ìdẹ̀kùn fún. gbogbo èèyàn jáde ẹni ò ní ọmọ pààyàn nígbà tí àná ní ìpinnu àti pààyàn báyìí ìkìlọ̀ wa fẹ́ sọ nípa ọ̀gá àtọmọsẹ̀ kìlọ̀ fẹ́ sọ nípa ọmọ ìjọ sọmọ ìjọ kìlọ̀ fẹ́ sọ nípa pásítọ̀ ti pásítọ̀ ṣebí àná rèé olówó fún níyàwó olówó ti fi ṣe ìdẹ̀kùn fún ó ní yóò sì kú sọ́wọ́ àwọn Fílísítínì ọwọ́ àwọn Fílísítínì òwú àlára rẹ̀ sọ́ọ̀lù pé. ìwọ wà di àná mi lónìí. ó wá sọ fún pé dáfídì lónìí ó dáná mi. david today you are my son in law. nínú méjèèjì. mo fún ẹ. ẹ̀sọ́ọ̀lù pàṣẹ. ó pàṣẹ. fún àwọn aránṣẹ́ rẹ̀. lónìí kálọ̀ ọmọ mò ń wá. dáfídì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. wọ́n lọ bá sọ̀rọ̀. pé kíyèsí. kíyèsí. inú ọba dùn sí ọgán. ó ti dáná ọba. ìdábìdì náà bá dùn rẹ̀ bá dùn pé tọ̀. mo dáná ọba o àwọn ìránṣẹ́ sọ́ọ̀lù sọ̀rọ̀ ó tẹ̀sí kọ́kọ́ yarí o nígbà àwọn ọmọbìnrin àkọ́kọ́ wa pé ta ni mí tẹ̀mí ó fi dànù ọba èmi ò ṣe àná ọbẹ̀ fi mí lẹ̀ sọ́ọ̀lù wa tó wò pé ó dàbí pé ó láìkẹ́ ọmọ ilé ìkó pupa ìfẹ́lẹ́ ìfún yóò jẹ́ ìdẹkùn fún bí àná bá lè dẹkùn fánà bí bàbá ìyàwó bá lè dẹkùn fún ọkọ ọmọ. ta ló wà kùtọ̀ fẹ́ gbẹ́kẹ̀lé. anybody can trust or lean on? olùdé bá rí kẹ́ ẹ máa kọ́ ni lọ ẹ máa kọ́ ẹlẹ́sẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kan ẹ máa kọ́ lọ ẹ kàn rí tójó dé ni ẹ kàn sáwọ nù lé ni bẹ́ẹ̀ tí mo bá ń sọ̀rọ̀ lọ́nà tí mo bá ń bá wà sùn lọ bí tí ó kérò tí ó pọ̀n yóò fẹ́ yóò bá tiẹ̀ lọ. instead of it to be heavy it won't be heavy. lọ́jọ́ ẹni ẹ̀fì mi lẹ̀ má sẹ́ni tiẹ̀ sájẹ̀ ní ẹ̀fì ẹ̀fì lókulẹ̀ ẹ̀fọ̀jọ́ lẹ̀ ẹ̀fì mi lẹ̀. forget about the weather. àṣẹjáde sí ọ ọ̀gá gbogbo ẹni tí ń bínú ẹ̀ láì nídìí tó lóun wọn dẹkùn mú ọ wọn máa rí ìbínú olódùmarè. ọ̀gá àná nìyẹn sá. that was his father-in-law máa fún oníyàwó ó dàtí ọkọ yarí pé tálákà ní mi ní ọ̀fẹ́ ẹni tá a kà sí àwọn ẹsẹ̀ sọ́ọ̀lù wà rò gbogbo ọ̀rọ̀ báyìí dábìdì sọ o sọ́ọ̀lù pé ẹ tó lọ bá dábìdì ọba kò fẹ́ kankan kò nídìí kankan bí kò ṣe ọgọ́rùn-ún ẹ̀fà abẹ́ filistini. lọ yọ ifá irun abẹ́ àwọn irun abẹ́. àwọn filistini. shave the pubic hair of philistines ọgọ́rùn-ún filistini fa irun abẹ́ wọn wá. shave their pubic hair bring it to me. <laughs> Eh, ọba ò nídìí kankan ọbẹ̀ fún yín mọ́tò ọbẹ̀ kẹ́ fọ́ etí president lẹ́ẹ̀mejì. but he wanted to slap Mr. President two times. <laughs> ṣé kò nídìí nǹkan. láti gbẹ̀san lára àwọn ọ̀tọ́ ọba. àti láti gbẹ̀san lára àwọn ọ̀tọ́ ọba. <laughs> ó ní kọ́lá. ṣùgbọ́n sọ́ọ̀lù ro ikú dáfídì. sọ́ọ̀lù ronú bí ó ṣe gbogbo ẹni tí ro ikú rẹ̀ tó lóò ní fẹ́ kú yóò fi ayé lẹ̀ fún ọ ẹni tí ń rò pé ọwọ́ máa tọ́ tẹ èmi àti ẹ̀ mo kéde yóò fi ayé lẹ̀ ẹni tó gbógun ti èmi àti ẹ láìsí tì í ẹni yọwọ́ ogun sẹ́mi àti ẹ ẹni dìde ogun sẹ́mi àti ẹ ó máa rí ìbínú olúwa ẹni tí ń bá mi jà láì nídìí ẹni tí ń bá ọ jà láì nídìí ẹni gbógun tàwọn ọmọ rẹ ẹni gbógun tàwọn ọmọ mi ẹni gbógun tọkọ rẹ ẹni gbógun táyà mi ẹni gbógun táyà rẹ ìbínú olúwa ó lè jáde láyé gbogbo ẹni sọ̀rọ̀ àwọn di ẹgbẹ́ ọlọ́tẹ̀ tí wọ́n ní àwọn tẹ̀rí rẹ̀ bá ṣé làwọn dẹkùn mọ́ ọ wọ́n máa ṣubú sínú okùn ara wọn gbogbo ẹnikẹ́ni tó ń rọbì wọ́ ẹni tó sọ̀rọ̀ fún ọ ṣùgbọ́n tó fi bí wà ọ bíbélì wípé ẹni tá a sọ̀rọ̀ fún ọ tó fi sẹ́ padà ó ní ibi èrè ìtẹ́nilẹ̀ mo gbàdúrà ẹni ó sọ̀rọ̀ fún ọ gbogbo tó fi bí dá padà ibi èrè ìtẹ́ nínú ayé rẹ̀ ta ló lẹ́rìí sí ọ̀pọ̀ òní pẹ́ tán wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ dìde ta ni lẹ́rìí sí ọ̀pọ̀ òní tayọ̀ lẹ́rìí sí ọ̀pọ̀ màmú ọ wọ́n máa ṣera rẹ̀ ta ló dúró bí ogun lórí ayé rẹ ọlọ́pàá bínú sí i ta ló sọra rẹ bí ogun rẹ ó máa rí ìbínú ọlọ́run ta ló náwó ibi sí ọ ọwọ́ rẹ máa gbẹ̀dà sí ta ló náwó ogun sí ọ ọwọ́ rẹ máa gbẹ̀dà sí ta ló fẹ́ bá ọjà ọlọ́mọ àbàdà ta ló fẹ́ bá ọjà ọlọ́mọ àbàdà ta ló fẹ́ bá ọjà ọlọ́run máa bàjà ta ló fẹ́ bá ọjà ọlọ́run máa bàjà ta ló dínà mọ́ ọ olúwo fi ẹ̀mí rẹ̀ lànà ta ló ní ó dínà mọ́ ọ àṣẹjáde olúwo fi ẹ̀mí rẹ̀ lànà ta ló ní tó dínà mọ́ ọ olúwo fi ẹ̀mí rẹ̀ lànà ta ní yọ ayé rẹ̀ lẹ́nu olúwo yọ wọn lẹ́nu ta ní ní ayé rẹ̀ lára olúwo ní wọn lára. Dalo, lòdì lọ́wọ́ tó di ọ lọ́wọ́ ìbínú olúwa máa dé sórí Dalo, bá ti tí ọ̀rọ̀ tó tóbi tì ọ yóò rí ìbínú olúwa bá ní sọ̀rọ̀ òbí sí ọ gbogbo ẹni tí ń rojọ́ rẹ láìka ẹni tí ń rojọ́ mi láìka tí mi ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ tó dúró láti máa sọ̀rọ̀ wa láìka lórúkọ Jésù lónìí káàánú kúrò láyé rẹ ẹni tí ń bá mi jà tí ń ọlọ́wọ́ ń bàjá ẹni náwó ọwọ́ rẹ̀ ọgbẹ́ ẹni ogun yóò bá ògo lọ ẹni bẹ̀rù ogun yóò bá lọ ẹni bẹ̀rù wàhálà yóò rí wàhálà gbogbo ẹni lépa ìjákulẹ̀ rẹ ọlọ́run máa bínú sí wọn gbogbo ẹni tó ń lépa ìjákulẹ̀ rẹ ọlọ́run máa bínú sí wọn gbogbo ẹni tó ń lépa ìṣubú rẹ wọ́n máa ṣubú lójijì gbogbo ẹni tó lépa ìṣubú rẹ ṣubú lójijì gbogbo ẹni tó lọ́wọ́ dín náà àwọn ló tẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹni tọ́lọ́kùn bí tó ṣe gbà ó gòrí wọn dìde gbogbo ọ̀tá onílara wàá borí wọn àwọn tí ń yọ ọ́ lẹ́nu láì nídìí ọlọ́run máa yọ wọn lẹ́nu gbogbo ẹni tó fagbára halẹ̀ mọ́ agbára olúwa máa kọlù ẹni tó fagbára halẹ̀ mọ́ olúwa yóò kọlù ẹni tó sọ ìyàjò nù tó láti bí wọn náà bá sọ ìyàjò rẹ nù olúwa máa bínú sí i ẹni ògo sọnù lára rẹ tó láti bí wọn bá sọ ògo olúwa máa bínú sí i ẹni àánú kúrò lára rẹ tó láti bá àánú ọba ṣiṣẹ́ fún wọn náà mọ́ olúwa máa bínú sí i gbogbo ọlọ̀tẹ̀ tó yí ọ̀gá wọ́n ṣubú lulẹ̀ gbogbo ọlọ̀tẹ̀ tó yí ọ̀gá wọ́n ṣubú lulẹ̀ ẹni tó dá okòólẹ̀ láti mọ́ ọ wọ́n máa kó ọbẹ̀ fúnra rẹ̀ gbogbo ẹni tí ń lo bí wọ̀ ibi ọba ẹni tó lépa ogun sí ọ yóò bá ogun lọ ẹni tó lépa wàhálà sí ọ yóò rí wàhálà lọ ẹni tó lépa ibi sí ọ ibi ọba ẹni tó lépa wàhálà sí ọ yóò rí wàhálà ẹni tí takò níbi gíga olúwa máa kọlù ẹni tí takò níbi gíga olúwa máa kọlù ẹni tí yẹ ẹsẹ̀ rẹ lẹ́nu olúwa yọ wọn lẹ́nu ẹni tí yọ àwọn ọmọ rẹ lẹ́nu olúwa yọ lẹ́nu ẹni tí yọ ìrànlọ́wọ́ rẹ lẹ́nu olúwa yọ lẹ́nu ẹni tí yọ ọjà rẹ lẹ́nu olúwa yọ lẹ́nu ẹni tó lóòní dìde ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ nìyó ẹni lọ bẹ ọ̀wẹ̀ láti tẹ̀ dúró wọ́n rí ìbínú ọlọ́run olúwa yóò fi kú tú wọn ká gbogbo àwọn tó fọwọ́sowọ́pọ̀ ní olórí ikú máa tú wọn ká àwọn tó fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ ikú máa tú wọn ká àwọn tó fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ ikú máa tú wọn ká àwọn tó fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ ikú máa tú wọn ká àwọn tó fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ ikú máa tú wọn ká àwọn tí ń bá ọjà olúwo bá wọn jà àwọn tí bá wọn jà olúwo bá wọn jà àwọn tí bá wọn jà olúwo bá wọn jà àwọn tí bá wọn jà olúwo bá wọn jà àwọn tí bá wọn jà olúwo bá wọn jà àwọn tó ń bá wọn jà olúwo bá wọn jà àwọn tó ń bá olúwo bá wọn jà gbàgbára ọlọ́run gbàgbára ọlọ́run gbàgbára ọlọ́run gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára.

every block way. akọ́pẹ́ ẹ̀lànà fáwọn ẹbí kọjá dákìtì lórúkọ ọjà mo pariwo Jésù lórúkọ Jésù ọ̀nà ńlá fún ọ ọ̀nà tí ayé dí mọ́ ọ. mo bí olódùmarè. ọ̀nà rẹ̀ la o. ọ̀nà tí ọ̀tá dí mọ́ ọ. mo bí olódùmarè. ọ̀nà rẹ̀ la o. ọ̀nà rẹ̀ la o. ọ̀nà rẹ̀ la o. ọ̀nà rẹ̀ la o. ọ̀nà rẹ̀ la o. ọ̀nà rẹ̀ la. ọ̀nà rẹ̀ la. ọ̀nà rẹ̀ la. ọ̀nà rẹ̀ la. ọ̀nà rẹ̀ la. gbogbo ìdè tó dé ọ mo bá aláṣẹ láàárọ̀ ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já àjàgà já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè rẹ já ìdè já.

ìdèjà ọjà ọjà ọjà máa já ìdè máa já àìní jáde ìnira jáde ìbànújẹ́ jáde àgàn jáde ìkórira jáde ìdádúró jáde ìdíwọ́ jáde ìkùnà jáde àṣìṣe jáde ọfà òkùnkùn iná jáde jáde ọfà ègún jáde ọfà ìdádúró jáde ọfà àṣìṣe jáde ọfà ọ̀tá jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ọfà ayé lára rẹ jáde ọfà ọ̀tá lára rẹ jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọfà òkùnkùn jáde jáde jáde jáde jáde.

máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde. ayé rẹ dìde. your love is lifted. ọ̀nà rẹ là. your way is paved. ayé rẹ dìde. you are lifted. ọ̀nà rẹ là. your way is paved. ẹni tí ń yọ ọ́ lẹ́nu kí wọ́n ṣubú. your tormentors will fall. ẹni tí ń bọ́ ọjà kọ́ ló ń bàjá. those are fortunate don't fall with them. ẹni tí ń gbógun tiẹ̀ kọ́ kọ́lọ̀ gbógun tì í ẹni tí ń ní ọlá kọ́lọ̀ gbógun tì í lára ẹni tó ń dá àyàmọ́ rẹ lóró kó rí ìbínú ọlọ́run gbogbo ẹni gbógun tì ọ́ kó rí ìbínú ọlọ́run ọwọ́ olúwa jà fún ọ ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde.

ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ọ̀nà rẹ̀ là ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira ó di òmìnira di òmìnira báyìí tọ́ rẹ̀ bẹ̀ tọ́ rẹ̀.

rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ gbàánú bójúrere gbàánú bójúrere gbàánú bójúrere balẹ̀tà ayọ̀ balẹ̀tà ayọ̀ balẹ̀tà ayọ̀ balẹ̀tà ayọ̀ ó yá gbà balẹ̀tà ayọ̀ gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀yà gbà ó gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀yà gbà ó gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀yà gbà ó gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀yà gbà ó gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀yà gbà ó gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀yà gbà ó gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀yà gbà ó gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀yà gbà ó gbẹ́lẹ́tà ayọ̀ ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà

Onala, onala, onala, onala. ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là gbàànú gbàànú gbàànú bójú rere gbàànú bójú rere gbàànà lọ́wọ́ gbàànú bójú rere gbàànà lọ́wọ́ gbàànú bójú rere gbàànà lọ́wọ́ gbàànú bójú rere gbàànà lọ́wọ́ gbàànú bójú rere gbàànà lọ́wọ́ láìgbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga lágbéga. pegar.

bẹ́ẹ̀rí bẹ́ẹ̀rí bẹ́ẹ̀rí bẹ́ẹ̀rí bẹ́ẹ̀rí bẹ́ẹ̀rí wúwàdúwà ó ṣe rere ah, ó ṣe rere ayé ah, ò rí ọmọ ọ̀tá ò rí ọmọ ayé ò ní ah, ọ̀tá ò ní ayé ò rí ọmọ ọ̀tá ò rí ọmọ ayé ò ní dán dúró ọ̀tá ò ní dán dúró wá tayọ wá tayọ wá tayọ wá tayọ wá tayọ wá tayọ wá tayọ ojú òní tì ọ́ wá tayọ ojú òní tì ọ́ wá tayọ ojú òní tì ọ́ wá tayọ ojú òní tì ọ́ wá tayọ ojú òní tì ọ́ ọlọ́run ó yà ọ́ lọ ojú òní tì ọ́ ojú òní tì ọ́ gbèsè tán àìsàn tán ẹ̀sìn tán òṣì tán ìbànújẹ́ tán ẹ̀gàn tán wàhálà tán ìnira tán.

rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́ẹ̀ tó rẹ báyìí rẹ báyọ̀ rẹ bẹ́ẹ̀ tó rẹ bẹ́lẹ́tà ayọ̀ bẹ́lẹ́tà ayọ̀ bẹ́lẹ́tà ayọ̀ bẹ́lẹ́tà ayọ̀ ó yá gbà á bẹ́lẹ́tà ayọ̀ ó yá máa gbà á bẹ́lẹ́tà ayọ̀ ó yá máa gbà á bẹ́lẹ́tà ayọ̀ ó yá máa gbà á bẹ́lẹ́tà ayọ̀ ó yá máa gbà á balẹ̀tà ayọ̀ ẹ máa gbà balẹ̀tà ayọ̀ ó yá máa gbà balẹ̀tà ayọ̀ ó yá máa gbà balẹ̀tà ayọ̀ ó yá máa gbà bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ lágbára ọlọ́run bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ bẹ̀mí mímọ́ lágbára ọlọ́run bẹ̀mí mímọ́ lágbára ọlọ́run bẹ̀mí mímọ́ lágbára ọlọ́run bẹ̀mí mímọ́ lágbára ọlọ́run bẹ̀mí mímọ́ lágbára ọlọ́run bẹ̀mí mímọ́

bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí bójú rere gbàṣeyọrí gbàánú bójú rere gbàṣeyọrí gbàrànlọ́wọ́ ojú rere làṣeyọrí láì gbéga ojú rere làṣeyọrí láì bùkún ojú rere làṣeyọrí láàánú ojú rere làṣeyọrí làgbéga ojú rere làṣeyọrí láì bùkún ojú làṣeyọrí ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ayé rẹ ó dìde iṣẹ́ rẹ ó dìde ayé ọmọ rẹ ó dìde ayé rẹ ó dìde iṣẹ́ rẹ ó dìde ayé ọmọ rẹ ó dìde bá ìyanu bá ìyanu bá ìyanu bá bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu bẹ́ẹ̀ yanu. Dúwàdúwà gbogbo ẹni tó ń retí ẹ̀sìn rẹ̀. Will soar out beyond your disgrace. Olúwa máa fi yanu rẹ̀ dojú tì wá. Lord will use your people to disgrace them. Àwọn tí wọ́n ń retí ẹ̀sìn rẹ̀. Those that expect your disgrace.

yóò bá ogun lọ. Hmm. ẹni gbé ogun ti èmi àti ẹ. àṣà kọ́ wípé ológun lolúwa olúwa lórúkọ rẹ̀ wọ́n máa bá ogun lọ. Ah, oorere tí ọ̀tá ti kó lọ láyé rẹ̀ psalm one twenty six ó wípé ìgbà tí olúwa mú ìkólọ sí òde padà àwa dàbí ẹni tí ń lálàá gbogbo oorere tí ọ̀tá ti kó lọ nínú ayé rẹ olúwa dá padà gbogbo rere tí òkùnkùn kó lọ nínú ayé rẹ olúwa dá padà ah, gbogbo rere tí àwọn ìkà kó lọ nínú ayé rẹ olúwa dá padà ah, gbogbo rere tí àwọn ọ̀dájú kó lọ nínú ayé rẹ olúwa dá padà àṣà kọ pé o bí ọmọ bá sọ yín dòmìnira ẹ di òmìnira ní tòótọ́ mo sọ tẹ́lẹ̀ sáyé rẹ ayé rẹ di òmìnira ní tòótọ́ ayé rẹ di òmìnira ní tòótọ́ ayé rẹ di òmìnira ní tòótọ́ ayé rẹ di òmìnira nítòótọ́ ayé rẹ di òmìnira àìsáyà fifty past seven nítorí olúwa jehova ó ràn mí lọ́wọ́ torí náà mi ò ní dààmú torí náà mo gbé ojú mi ró bí òkúta líle èmi mà bí ojú ò tì mí ẹni tó dá mi láre wà nítòsí ta ló bá mi jà ẹjẹ́ àjọ dúró ta lẹ́lẹ́jọ́ mi ẹjẹ́ ó súnmọ́ mi kíyèsí ọlọ́ lọ́wọ́ jọ bó ràn mí lọ́wọ́ ta ni ń dá mi lẹ́bi gbogbo owó dogbo bí ẹ̀wù kòkòrò jẹun rùn mo gbàdúrà gbogbo ẹni dìde ogun sẹ́mi àti ẹ̀ kòkòrò máa jẹ wọ́n rùn. Ah. lọ́jọ́ ìṣèkọ̀nsúndọ̀ ẹni dìdí ogun sẹ́bi àti ẹ̀ kòkòrò máa jẹ wọ́n rùn wọ́n máa di ogbó bí ẹ̀wù kòkòrò máa jẹ wọ́n rùn wọ́n máa di ogbó bí ẹ̀wù kòkòrò máa jẹ wọ́n rùn wọ́n máa di ogbó bí ẹ̀wù kòkòrò máa jẹ wọ́n rùn wọ́n máa di ogbó bí ẹ̀wù kòkòrò máa jẹ wọ́n rùn Isaiah sixty fifteen masali kapa. Èrú èdèdè yé mi Yes Lord. Àdáyálé kèrú àdá. Bí a ti kọ̀ sílẹ̀. Èrú àdáyà bí a ti kọ̀ sílẹ̀. Bí a sì kórìíra rẹ̀. Tá a kórìíra rẹ̀. Bẹ́ẹ̀ tí ẹnìkẹ́ni ò kọjá. Láàrin rẹ̀. Láàrin rẹ̀. Màá sọ ọ́ di ògùn ayérayé. Ayọ̀ ìrandé ìran ọ̀pọ̀lọpọ̀. Mo sọ tẹ́lẹ̀. I prophesy. Gbogbo bí ayé ti kórìíra rẹ̀. Wherever you are hated. Ó yà lọ di ògo níbẹ̀. I'll be gbogbo bí wọ́n ti kọ̀ ọ́ lẹ̀ ibi wọ́n ti lọ́ọ̀ lọ́rọ̀ lẹ́nu ó yá di ọba níbẹ̀ ah, gbogbo bí ayé ti yẹ̀yẹ́ rẹ̀ ó yá lọ pàṣẹ bí ọba ah, ó yá lọ pàṣẹ bí ọba àìsáyà forty one mo rán àṣẹ jáde ẹnìkan gbọ́ mi má bẹ̀rù torí mo wà pẹ̀lú rẹ má fòyà torí èmi lọ́lú ọlọ́run rẹ máa fún ọ lóko nítòótọ́ máa ràn ọ lọ́wọ́ nítòótọ́ máa fọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè kíyèsí gbogbo àwọn tó bá bínú sí ọ ojú ó tì wọ́n wọ́n dààmú wọ́n dàbí asán àwọn tí bá ń bá ọjà wọ́n ṣègbè ẹ wà wọn ó ní rí wọn mọ́ aláwọ̀ tí ń bọ ọjà àwọn tó bọ ọjà gan wọ́n dàbí asán bí o tí kò sí torí èmi lórí ọlọ́run rẹ máa di ọwọ́ ọdún rẹ mú èmi ò wí fún ọ pé má bẹ̀rù máa ràn lọ́wọ́ má bẹ̀rù ìwọ jábọ́bù kòkòrò èyí ẹyọkùnrin israẹli èmi ò ràn lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́lúwa olùràpadà rẹ wí ẹni mímọ́ israẹli mo rẹ́ àṣẹ olúwa yóò rán ìrànlọ́wọ́ sí ọ. the lord will send out to you. kílẹ̀ òní o tó sùn. before the evening time. mo kéde. I announce. ó gba ìrànlọ́wọ́. you will receive it. àṣẹ kẹdùnmá yálì kábà. yes jesus. Edudu yali meru gede yeme keba. Yes, Jehovah. Edede yeme keba ruada. Aha. Kí ilé òní o tó sùn. Before today runs out. Ó gbàràn lọ́wọ́. You will see me. Kí ilé tó sùn. Before the evening time. Ó gbàràn lọ́wọ́. You will kílẹ̀ tó ṣú. before the evening time. ó gbàràn lọ́wọ́. Ah. kílẹ̀ tó ṣú. before the evening time. ó gbàràn lọ́wọ́. Ah. kílẹ̀ òní ó tó ṣú. before the evening time. arán mi sí ọ ni. ó gbàràn lọ́wọ́. ẹnìkan gbọ́ mi lọ́wọ́. arán mi sí ọ ni. kílẹ̀ òní tó ṣú. ó gbàràn lọ́wọ́. kílẹ̀ òní tó ṣú ó gbàrà lọ́wọ́ ilé òde tó sùn ó gbàrà lọ́wọ́ ilé òde tó sùn ó gbàrà lọ́wọ́ ó gbàrà lọ́wọ́ olóore tó ti gbàgbé rẹ wọ́n máa fi rẹ rántí rẹ olùrànlọ́wọ́ tó ti gbàgbé rẹ wọ́n máa rántí rẹ aláàánú tó ti gbàgbé rẹ wọ́n máa rántí rẹ ilé tó sùn ó gba ìrànlọ́wọ́ kí ilé o tó sú ayé rẹ̀ ó gba ìrànlọ́wọ́ kí ilé o tó sú iṣẹ́ rẹ̀ ó gba ìrànlọ́wọ́ kí ilé o tó sú àwọn ọmọ rẹ̀ ó gba ìrànlọ́wọ́ kí ilé tó sú ó gba ìrànlọ́wọ́ kí ilé tó sú ó gba ìrànlọ́wọ́ kí ilé tó sú ó gba ìrànlọ́wọ́ ilé òde o tó sú ó gba ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ yóò ràn ọ́ lọ́wọ́ áńgẹ́lì ìrànlọ́wọ́ yóò yọ sí ọ ọwọ́ ìrànlọ́wọ́ olúwa yóò gbé ọ dìde agbára ìrànlọ́wọ́ olúwa yóò gbé ọ dìde gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́ gbẹ ìrànlọ́wọ́.

bala para bala bala para Banaloa, bala para bala bala para Banaloa, bala para bala bala para Banaloa, bala para bala bala para Banaloa, bala para bala bala para Banaloa, bala bala bala bala bala tí ọkàn rẹ̀ ń bè. every good day all desire. mo pe ọlọ́run àwọn apostoli. I call on the God of the pastors. lórúkọ Jésù. in the name of Jesus. ó yọ̀ǹda rẹ̀ fún ọ. and he leaves the church Oore tí ọkàn rẹ fẹ́. Every good thing had desire. Mo pe Olódùmarè. I call upon the most high. Ẹ̀wẹ̀ ni ó sàmì. You got the person saying amen. Olúwa yóò dára fún ọ. Oore tí ayé rẹ ṣaláìní. Every good thing in your life. Mo bá Olúwa sọ̀rọ̀. I speak to the Lord. Olúwa yóò dára fún ọ. Oore tí ayé kẹ̀kẹ́ rẹ lé lórí. The reason why they are mocking you. Ó yẹ gba ilé yẹn. Receive your praise. Gba ilé yẹn. Receive your gbọ́ ìròyè gbọ́ ìròyè ọ̀gá lónìí ó borí ọ̀tá màmá lónìí ó borí ọ̀tá gbogbo ẹni tí ń lé ọtọ́ lòun ò ní padà olúwa fi kú dá wọn padà gbogbo ẹni tí ń lé ọtọ́ lòun kì í gbọ́ kì í gbà olúwa fi kú dá wọn padà gbogbo ẹni tí ń bínú ẹ láì nídìí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ ẹni tó ń wádìí rẹ kiri nítorí àti sí ọ níbi ẹni tó ń wádìí mi nítorí àti sí mi níbi about to do me. wọ́n máa ṣẹ̀ṣẹ̀. wọ́n máa ṣẹ̀ṣẹ̀. wọ́n máa ṣẹ̀ṣẹ̀. wọ́n máa ṣẹ̀ṣẹ̀. wọ́n máa ṣẹ̀ṣẹ̀. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ. olúwa yóò jà fún ọ fún ọ bá ìyanu rẹ olúwa yóò jà fún ọ olúwa yóò jà fún ọ gbogbo bí wọ́n ti kóra wọn jọ pọ̀ láti bá èmi àti ẹja olúwa máa jà olúwa yóò jà olúwa yóò jà olúwa yóò jà olúwa yóò jà olúwa yóò jà ẹni tó dojú ogun kọ tó dojú ogun kọ mi ó máa bá ogun lọ ọwọ́ olúwa olúwa yóò gbé ọ níjà agbára olúwa yóò jà fún ọ ọwọ́ olúwa yóò gbé ọ níjà agbára olúwa yóò jà fún ọ wà á tayọ wà á tayọ láàrin ẹgbẹ́ láàrin ọ̀rẹ́ nílé àná nílé ọkọ lágbègbè láàrin ìlú lórílẹ̀‐èdè láàrin ẹgbẹ́ rẹ láàrin àwọn ènìyàn wà á tayọ wá tayọ wá tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ wọ́n tayọ ẹni dí ọ lọ́wọ́ bó ṣe ṣe olóòdì ń lọ olúwa gé ọwọ́ ẹ̀dá ẹni di ọ̀láyé mo ṣèṣe tólóòní lọ olúwarun ó dànù àkọ́gbé báyìí lolú ọlọ́run àwọn ọmọ ogun wí jeremiah fifty thirty three ó ọmọ israẹli àti ọmọ juda lájùmọ̀ pọ́nlọ́jú papọ̀ gbogbo àwọn tó kó wọn nígbèkùn wọ́n dì wọ́n lọ́wọ́ mo ṣèṣe wọ́n kọ̀ láti jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ ṣùgbọ́n olùràpadà wọn lágbára olúwa àwọn ọmọ ogun lórúkọ rẹ̀ ìjíjà yóò gbé ìjà àwọn ìjà wọ́n ló mú ìdá wọn sinmi lọ́wọ́ ogun kó sì lè mú olùgbé bábẹ́lì wárí ẹni dí lọ́wọ́ mo ṣe tó lóò ní lọ ọ̀gá ó máa tẹ̀ dìde olúwa yóò gé ọwọ́ rẹ̀ dà olúwa yóò gé ọwọ́ rẹ̀ dà olúwa yóò gé ọwọ́ rẹ̀ dà olúwa yóò gé ọwọ́ rẹ̀ dà jẹ́nẹ́rì twenty six wípé abimẹ́lẹ́kì wípé ẹni bá fi ọwọ́ ká arákùnrin àbí aya rẹ̀ ikú ni yóò kú ẹni bá fọwọ́ kàn fún ibi ó máa kú dànù ah, ẹni fọwọ́ ogun kàn ọ́ ó máa kú dànù ẹni nawọ́ ikú sí ọ yóò kú dànù ẹni nawọ́ ogun sí ọ yóò kú dànù gbogbo ẹni tó ń súnmọ́ láti sọ ọ́ mú wọ́n sẹ̀sìn gbogbo ènìyàn búburú tó yí ọ every wicked people around. olúwa máa yọ owó sọnù. olúwa máa yọ owó sọnù. àṣà kọ pé nígbà tí israẹli jáde kúrò ní egypt ara lé jacob kúrò ní àjèjì èdè ènìyàn juda di bí mímọ́ israẹli dìjọba òfúri ọsá jordan padà sẹ́yìn òkè ńlá pò bí àgbò kéékèèké bí ọ̀dọ́ àgùntàn kí ló ṣe wo òkú tó ń sa jordan tó ń padà sẹ́yìn ẹ̀yìn òkè ńlá pò bí àgbò kéékèèké bí ọ̀dọ́ àgùntàn wàá rírì wọ ilẹ̀ níwájú olúwa níwájú ọlọ́jà kọ́lù ẹni ẹni tó tú àpáta bí adájú omi àti òkúta ìbọnú orísun omi gbogbo ibi tó yí ọ̀ká tí òjò tẹ̀síwájú ó yá kó yálù rẹ̀.

odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya odiya wúwàdúwà gbogbo táyé lò láti bá ọjà. the bible say our God is a consuming fire. iná olúwa gbé mi o ohun tí ayé ń lò láti gbógun tì ọ́. inú olúwa gbé mi o. ohun rere tó ń béèrè lọ́wọ́ olúwa. mo sọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí. ó yá gba ire yẹn òun rere tí ọkàn rẹ ń pò ń gbẹ mo pàṣẹ gba ire yẹ ìyanu tọkàn rẹ ń pò ń gbẹ mo pàṣẹ gba ìyanu yẹ. É dombele. That right of you're asking for. Ogbose. I decree. Bẹ́ẹ̀ tó rẹ̀. Bẹ́ẹ̀ tó rẹ̀. Bẹ́ẹ̀ tó rẹ̀. Bẹ́ẹ̀ tó gbé ẹ̀tọ́ rẹ gbé ẹ̀tọ́ rẹ ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde lọ tayọ lọ tayọ lọ tayọ lọ tayọ lọ tayọ lọ tayọ lọ tayọ lọ tayọ lọ tayọ lọ tayọ lọ tayọ ìdádópin. kò sí tán olùgbàlà dàgbọ́n mọ́lú orin ayọ̀ láì máa gbọ́. ogun jíjà rẹ parí. Ah. I shout fear is accomplished. Olórun àwọn apostoli mo pè. I call upon the God of the past. Mo rán ẹni tó pè mí. I send him that sent me. Mo rán agbára Jésù. I send the power of Jesus. Mo rán ọ̀rọ̀ àṣẹ sí ọ. I send the word of authority to you. Ogun jíjà rẹ parí. Your ah. warfare hmm. is accomplished. Ọ̀gá. Master. Ogun jíjà rẹ parí o. Your battle hmm. is over ogun jíjà rẹ parí. your prayer is accomplished. ogun jíjà rẹ parí. your battle is over. ó borí ogun. ogun jíjà rẹ parí. your is accomplished. borí ogun. ogun jíjà rẹ parí. ó borí ogun. ogun jíjà rẹ parí. ó borí ogun. ogun jíjà rẹ parí. ó borí ogun. ó borí ogun. ọwọ́ ìgbà ìpèníjà olúwa. the end of God's defence. ọwọ́ yẹn gbé ọ níjà. amen fight for you. áńgẹ́lì ìpèníjà. the angel of defence. torí pé Mósè lolúwa fi hàn. the Lord shown it to us. torí ẹ̀ ni Jósùà fi fẹ́ bàjá. that was why he torí kò dámà. he didn't recognize him. olúwa sọ fún Mósè pé mo rán áńgẹ́lì kan ṣáájú ẹ̀. I sent an angel before you. láti mú ọ mọ ọ̀nà. to show you the way. o ò gbọ́dọ̀ mú bínú o. don't provoke him o sì gbọ́dọ̀ bàjá. ó ṣe. nígbà tí Joshua wà létí Jẹ́ríkò. Joshua ọ̀dàmà Mósè lolúwa sọ fún pé mo rángẹ́lì kan lọ síwájú rẹ̀ láti mú ọmọ ọ̀nà. to show you the way. o gbọ́dọ̀ mú bínú. don't provoke the angel. sì má bàjà. kí èsàrà lọ́dọ̀ rẹ̀. kí èsàrà lọ́dọ̀ rẹ̀. kí èsì gbọ́ ohùn rẹ̀ gbọ́. bá ohùn rẹ̀ gbọ́. má ṣe bí nínú. má bí nínú. torí tí kì yóò dárí rẹ kọjá. torí kò ní dárí rẹ kọjá. nítorí tí orúkọ mi ń bẹ. èmi ò mọrú áńgẹ́lì ọ̀hún orúkọ olúwa la kọ sí lára. the name of the Lord was written on the angel. nítorí orúkọ mi ń bẹ lára rẹ̀ èmi ò mọ bí agbára rẹ̀ ń ṣe tó. ó rìn ṣáájú ọmọ Ísírẹ́lì. ó wá ń wọ ọ̀nà wọn pé ẹ má tọ́ o. ẹ má bàjá o. Don't ẹ má mú bínú o. torí o ó lè má dáríjì o. torí orúkọ mi ń bẹ lára rẹ̀. a sì pé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni mo gbàdúrà ogun ọ̀run ìgbédìde eléyìí tí orúkọ olúwa ń bẹ lára rẹ̀ ó máa gbé ayé rẹ̀ dìde nítorí tí orúkọ mi ó ń bẹ lára rẹ̀ abájọ ṣùgbọ́n bí ìwọ bá gbọ́ ohùn rẹ̀ gbọ́. bọ́ ọ bá gbọ́ ohùn rẹ̀ gbọ́. tí ìwọ sì ṣe gbogbo èyí tí mo wí. tó o sì ṣe gbogbo èyí tí mo wí. ọ̀tá èmi ò já sí ọ̀tá. mi fún ẹni tí ń ṣe ọ̀tá yín. ẹni tó bá jí ọ̀tá rẹ̀ máa di ọ̀tá sí. èmi ò sì fòró àwọn tí ń fòró yín. àwọn tó bá ń fòró rẹ̀ máa ń fòró wọn. nítorí áńgẹ́lì mi yóò ṣáájú rẹ̀. torí áńgẹ́lì mi yóò ṣáájú rẹ̀. yóò mú ọdí jebusi èmi ò gbé gbogbo wọn kú o torí áńgẹ́lì mi ò ṣáájú yín àṣẹjáde akédùnmá sádà yálì gàmà áńgẹ́lì ìrànlọ́wọ́ tí orúkọ olúwa ń bẹ lára rẹ̀ ó máa dìlíbà fún ọ. so Mósè rí i. Moses saw him. nígbà Joshua rí òun ọ̀dà mọ̀ wọ́n bi léèrè pé ta ni ọ́ orúkọ olúwa sì bẹ lára rẹ̀ ṣùgbọ́n Joshua ò ní láti lè kà á. ó máa sọ fún pé èmi ni olórí ogun ta ni wọ́n ṣe ó dá lóhùn pé èmi ni olórí ogun tí mo dúró níwájú olúwa lọ́rùn mo wá láti ràn ọ́ lọ́wọ́ Joshua wá béèrè pé what do you know about our journey ló wá ń ṣàlàyé fún pé àjọ jáde ní Íjíbítì ni jẹ́ kí n sọ ìtàn fún ọ kí n dẹ̀ sọ ìṣẹ́gun bíi fún ọ nígbà tí Ísírẹ́lì jáde ní Íjíbítì aráalé Jákọ́bù ni wọ́n ń pè tẹ́lẹ̀ ìgbà yẹn ni wọ́n fún yín lórúkọ tuntun wọ́n ń pè ní àjèjì èdè ènìyàn Júdà. Judah. Òní yóò máa jẹ́ ọba yín. Will be your king. Olú máa jẹ́ kápítà yín. Ibi Judah bá ń gbé. Where Judah lives. Níbẹ̀ ni kápítà wà. That be your lord. Ló fi jẹ́ Jerusalem. Jerusalem. Ni kápítà Israeli. Is the capital of Israel. Israeli. Israel. Lórílẹ̀‐èdè yín ọ̀jẹ̀. Will be the name of your country. Níbẹ̀ ojú ọ̀nà òkúri yín ọ̀sà jọ́dánì rí yín wọ́n padà sẹ́yìn àwọn òkè láàbò bí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn bí wọ́n sòkò tó sá jọ́dánì tó padà sẹ́yìn òkè ńlá àgbò kéékèèké bí ọ̀dọ́ àgùntàn wọ́n rírì ìwọ ilẹ̀ níwájú olúwa níwájú ọlọ́run ẹni tó so àpáta di adágún omi àtòkúta ìbọn orísun omi ibi bẹ́ẹ̀ ló ti bá Jẹ́ríkò sọ̀rọ̀ láti ọjọ́ yẹn ilẹ̀ Jẹ́ríkò wárìrì ohun tó tẹ̀lé ni wípé àá Jẹ́ríkò mọ̀ gágá nítorí ọmọ Ísírẹ́lì ẹnikẹ́ni ò jáde ẹnikẹ́ni ò wọlé alẹ́ni tó àmọ́ áńgẹ́lì tó ṣáájú àṣẹjáde adémèké yerúgédé yelé mèkébà. Oh! Èdùdù yá ni méje faru àdá. Lórúkọ Jésù. Àgẹ́lì ojú rẹ̀ rí àtà náà. Tí orúkọ Olúwa ń bẹ lára rẹ̀. Ó máa dìlíbà fún ọ. Ah, Ó ṣe fún wa ní kóòdì kankan yípo tán. Bẹ́sẹ̀ yípo tán. Áńgẹ́lì yí paradà. The angel transformed. àgbọn. And àgbọn turn to hornet. bó ṣe di agbọ́n. when he turn to hornet. ẹni ìlú tọmọ Israẹli bá ti fẹ́ gbà. any time on city that Israel wants to take over. yóò ta gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jáde. hornet will sting them and they will run out of the city. wọ́n lọ kú síta. they will go out and die. torí pé because yẹn bá dáná sun lù. if they decide to start a place. wọ́n sì máa kọ́lé padà ní. they have to build a new house. kọ̀fẹ́ kan ṣe wàhálà kọ́lé. they don't want to destroy themselves. kọ̀fẹ́ kan ṣe wàhálà ra mọ́tò. kọ̀fẹ́ kan ṣe wàhálà báǹkì. torí ilé tí kálukú bá wọ̀ chẹ́ẹ̀kì tó bá bá ń bẹ òun lónìí mọ́tò tó property ibẹ̀ olóni so agbọ́n ni wá ń lé wọn jáde olójú ó máa yarí pé mo rán agbọ́n ṣáájú yín mo lé wọn èmi rán agbọ́n ó ti kó làǹgẹ́lì báyìí ó ti di agbọ́n báyìí mo rán agbọ́n síwájú yín kó lé wọn kúrò níwájú yín àwọn ọba amórì àwọn tó sọ pé áńgẹ́lì yóò parun ni o àwọn ọba amórì méjèèjì kó ṣe pẹ̀lú idà kó ṣe pẹ̀lú ọrùn yín èmi sì fún yín ní ilẹ̀ èmi fún yín ní ilẹ̀ bẹ́ẹ̀ lébọ̀ fún àti ìlú tẹ̀ tẹ̀dó ẹ̀yin gbé inú rẹ̀ nínú ọgbà àjàrà àtọ́gbà igi olífì eléyìí tẹ́ gbìn ẹ̀yin ń jẹ nítorí náà ẹ bẹ̀rù mi o kẹ́sì máa sìn mí àṣẹjáde olúwa yóò gba ẹ̀tọ́ rẹ fún ọ. Amen. <laughs> ó ṣáájú bí áńgẹ́lì. he went before them as an angel. ó dé Jericho. ọ̀gẹ́ni to Jericho. ó kóòdì tán. after telling the code. ó he became honest. nígbà ó parí iṣẹ́ tán. after his word. ó tó padà tọ̀nà bí áńgẹ́lì. he went back to heaven as an angel. nítorí orúkọ olúwa. because the name of the Lord. lára rẹ̀. was on name. a sì kọ́ pé orúkọ olúwa. and the name of the Lord. ilé ìṣọ́ agbára ni. olódodo sáwọ bẹ̀. and la rán mi sí. You're the one I was to gbọ́ mi. My listeners. Ó máa ń gbọ́rọ̀ yín ayọ̀ tẹ́lẹ̀ ni ò tí ì bá wọn sọ You hear good news before you're here to talk about it. Ó gba ìròyìn ayọ̀. Ah, you shall receive good news. Amen. Amen. Bóyá kò yí ọ maybe you don't understand. anything tí ń gbọ́ yàtọ̀ sẹ́ni tí ń sọ. the parents is hearing is different from parents. wọ́n kàn lè máa sọ pé lágbájá màtíra àánú gbà kọ́ máa ní ẹ̀ẹ́ ọ̀ ń bá wọn eh, fetí gbọ́ ni. ṣùgbọ́n tí ó bá gbà á ní ẹ wò ó oh. ọ̀rá àánú gbà gbogbo ayé ni ó tó gbọ́ tiẹ̀ náà kí ayé ó lè bá àbọ̀ gbọ́ tiẹ̀ náà. ó kéde ó gba ìròyìn ayọ̀ mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀ ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọlọ́run apọ́sù ayọ̀ babalọ́lá ọlọ́run samsoni àkàndí ẹ̀dẹ́ ọlọ́run olúlànà babájídé ọlọ́run timothy olúwọlé ọ̀bádàrè ọlọ́run ọ̀rẹ́kọ̀yà ọlọ́run akínyẹlé ọlọ́run odùbánjọ ọlọ́mọ ọ̀sẹ̀ Ajíbọ́ládé tú ọ̀nà ṣe. Mo kéde lórúkọ Jésù. Mo pa ọ́ lọ́sẹ̀ láàárọ̀ yìí. Ó gba ìròyìn ayọ̀. Ọ̀gá ó gba ìyanu. Ó gba ìrànlọ́wọ́. Ó gba ìyanu. Ó gba ìrànlọ́wọ́. Ó gba ìyanu ó gba ìrànlọ́wọ́ ó gba ìyanu ó gba ìrànlọ́wọ́ ó gba ògo tuntun ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde nínú yàrá agbára kaka jáde kú ní yàrá agbára kaka jáde mo kéde ní yàrá agbára kankan jáde olóore rí ò ní kú. ò ní kú ṣáájú ọjọ́ ògo. ò ní kú lọ́jọ́ ògo. olóore rí ò ní kú o. ayé ò ní rí ọmọ. ọ̀fọ̀ ayé ò ní bà. ibi ò ní bà. ọ̀fọ̀ ayé ò ní bà. ibi ò ní bà. ẹni tí ń lépa rí ò ní rí ọmọ. ẹni tí ń sọ́ọ̀kì ò ní rí ọmọ. ẹni tí ń bínú rí ó rí bínú ọlọ́run ẹni jásí ogun fún ọ yóò bá ogun lọ ẹni jásí wàhálà fún ọ yóò bá wàhálà lọ ẹni jásí ìnira fún ọ yóò rí ìnira olúwa yóò jà fún ọ olúwa yóò jà fún ọ ju bó o ti lérò lọ olúwa yóò jà fún ọ olúwa yóò jà fún ọ olúwa yóò jà fún ọ olúwa yóò jà fún ọ olúwa yóò jà fún ọ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàìsàn ẹgbẹ́ àlàáfíà ẹgbẹ́ àlàáfíà ẹgbẹ́ àlàáfíà.

gbọ́ gbọ́ àdúrà gbogbo ẹ̀yin tọ́nà dì mọ́. For as many that have no will, Báyìí lolúwa àwọn ọmọ búrí. Thus says the Lord of hosts. Ọ̀nà yín là. Your way is paved. Láti àárọ̀ yìí lọ. As from this morning. Mo sọ tẹ́lẹ̀. I prophetically declare. Ọ̀nà yín là. Your way is paved láti òní lọ. henceforth mo kéde. I announce. ọ̀nà yín là. your ah, way is paved. ẹ̀yin tẹ́ ń wá ọmọ. for as men that need the fruit of womb. ẹ gba ọmọ yín. receive your baby. lórúkọ Jésù ni mo sọ̀rọ̀. Jesus I decree. ẹ gba ọmọ yín o. receive your baby. ní orúkọ Olúwa ni mo sọ̀rọ̀. in the name of the Lord I decree. ẹ gba ọmọ yín o. receive your baby lórúkọ ẹlẹ́dàá ni mo sọ̀rọ̀. ẹ gbọ́ máa yín o ẹ̀yin tí wọ́n tẹ̀ bójú kan. victims of stagnation. ayé ẹ̀yin kú ọ̀lójú kan. Ah, your life you need to move forward. ẹ tẹ̀síwájú. Ah, need to move forward. ẹ tẹ̀síwájú. Ah, to move forward. ẹ tẹ̀síwájú. to move forward. ẹ tẹ̀síwájú. begin to move forward. ẹ̀yin tẹ́ ẹ lójú ayọ̀. suspend out the day of joy. ẹ gbọ́ ojú ayọ̀ yóò. receive your day of joy. ẹ gbọ́ ojú ayọ̀ yẹn. receive your day of ojú ayọ̀ yẹn. ẹ ojú ayọ̀ yẹn. ẹ ojú ayọ̀ yẹn. ẹ ojú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn ẹgbẹ́jú ayọ̀ yẹn gbogbo èèyàn ẹgbẹ̀mí mímọ́ ẹgbẹ́ agbára ọlọ́run ẹgbẹ̀mí mímọ́ ẹgbẹ́ agbára ọlọ́run ẹgbẹ̀mí mímọ́ ẹgbàwà mímọ́ ẹgbẹ́ agbára ọlọ́run ẹgbẹ̀mí mímọ́ ẹgbà wà mí mọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ lọ́rùn ẹgbẹ́ mi mímọ́ ẹgbà wà mí mọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ lọ́rùn ẹgbẹ́ mi mímọ́ ẹgbà wà mí mọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ lọ́rùn ẹgbẹ́ mi mímọ́ ẹgbà wà mí mọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ lọ́rùn ẹgbẹ́ mi mímọ́ ẹgbà wà mí mọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ lọ́rùn ẹgbẹ́ mi mímọ́ ẹgbẹ́ wà mí mọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ lọ́rùn ìwọ tí wọ́n gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ báyìí lọ́lúwọ́ sọ wọ́n yẹ gba ẹ̀tọ́ rẹ mi ò sùn ní this month. mo rán àṣẹjáde láàárọ̀. I send for authority this month. lórúkọ olúwa àwọn ọmọ ogun. in the name of the Lord of hosts. ẹni tí ẹ̀mí dúró nínú agbára rẹ̀. he is stand in his power. ó yẹ gba ẹ̀tọ́ rẹ̀. àmín. gba ẹ̀tọ́ rẹ̀. àmín. gbogbo àbádọ́ project ẹ lọ yọrí ẹ̀. àmín gbogbo abandon project ẹ lọ yọrí ẹ gbogbo abandon project ẹ lọ yọrí ẹ ẹ̀yin èèyàn ẹ gbà àánú ẹ̀yin èèyàn yí ẹ gbà àánú ẹ̀yin èèyàn yí ẹgbà náà ẹ̀yin èèyàn yí ẹgbà náà ẹ̀yin èèyàn yí ẹgbà náà ẹ̀yin èèyàn yí ẹgbà náà gbogbo ẹ̀yin tí wọ́n jí ẹ lọ́jọ́ ayọ̀ ẹgbẹ́ ojú ayọ̀ yẹn ẹgbẹ́ ojú ayọ̀ yẹn ẹgbẹ́ ojú ayọ̀ yẹn ẹgbẹ́ ojú ayọ̀ yẹn ẹgbẹ́ ojú ayọ̀ yẹn ẹgbẹ́ ayọ̀ yẹn ẹ gbójú ayọ̀ yẹn ẹ gbójú ayọ̀ yẹn ẹ gbójú ayọ̀ yẹn ẹ gbójú ayọ̀ yẹn ẹ gbójú ayọ̀ ọ̀nà yín la o ọ̀nà yín la, ọ̀nà yín là ọ̀nà yín la, ọ̀nà yín là ọ̀nà yín la, ọ̀nà yín là ọ̀nà yín la, ọ̀nà yín là ọ̀nà yín la, ọ̀nà yín là ọ̀nà yín la, ọ̀nà yín là ọ̀nà yín la, ọ̀nà yín là ọ̀nà yín la, ẹ lọ sí rere ẹ gbà àná ẹ gbà àná lọ́wọ́ ẹ gbójú rere ẹ gbà àná ẹ gbà àná lọ́wọ́ ẹ gbàgbé dìde ẹ gbójú rere ẹ gbà àná ẹ gbà àná lọ́wọ́ ẹ gbàgbé dìde ẹ gbòg ògo tuntun ẹgbà lẹ́tà yín ẹgbà àánú ẹgbà ọmọ yín ẹgbà ọkọ yín ẹgbà ya yín ẹgbà iṣẹ́ yín ẹgbà àlàáfíà ẹgbà ìgbéga ẹgbà ìrànlọ́wọ́ ẹgbà ìṣelógo ẹgbà ògo yín ẹgbẹ̀tọ́ yín ẹgbẹ̀tọ́ yín ẹgbẹ̀tọ́ yín ẹgbà ọmọ yín ẹgbẹ̀tọ́ yín ẹgbẹ̀tọ́ yín ẹgbà ọmọ yín ẹgbà iṣẹ́ yín ẹgbẹ̀tọ́ yín ẹgbẹ̀tọ́ yín ẹgbẹ̀tọ́ yín ẹgbẹ̀tọ́ yín ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ọ̀nà yín là ẹgbẹ̀tọ́ yín ẹ lọ sẹ́lẹ̀ rẹ ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà ìdẹ́jà

gbẹtọ rẹ ọyá o má ipò.

gbàdúrà gbogbo sẹ́tọ̀ ti dòkú ó yẹ jí dìde ọ̀rọ̀ àṣẹ ni mo gbà. I use the word of authority. lórúkọ olúwa àwọn ọmọ ogun. in the name of the Lord of hosts. gbogbo sẹ́tọ̀dọ̀kú. every dead word. ẹ jí dìde. one body in line. ọ̀rọ̀ olúwa. I send the Lord. gbogbo sẹ́tọ̀dọ̀kú. every dead word. ẹ jí dìde. come back to life. gbogbo sẹ́tọ̀dọ̀kú. every dead word. ọ̀rọ̀ olódùmarè. I send the most high God. láàárọ̀ yìí. this morning. ẹ jí dìde. come back to life. gbogbo sẹ́tọ̀dọ̀kú. every dead word. ẹ jí dìde. come back to life. gbogbo sẹ́tọ̀dọ̀kú ẹ jí dìde gbogbo ènìyàn ẹ gba ẹ̀rí ẹ gba ẹ̀rí ẹ gba ẹ̀rí ẹ gba ẹ̀rí ẹ gba ẹ̀rí o ẹ gba ẹ̀rí o ẹ gba ẹ̀rí o ẹ gba ẹ̀rí o ojú òní tì ọ́ ẹ gba ẹ̀rí o ojú òní tì ọ́ ẹ gba ẹ̀rí o ẹ gba ẹ̀rí o ẹ gba ẹ̀rí o ẹgbẹ̀rí o ẹgbẹ̀rí o ẹgbẹ̀rí o ojú òní tí o ẹgbẹ̀rí o ojú òní tí o wà lẹ́rìí lórí ọmọ wà lẹ́rìí lórí aya wà á lẹ́rìí lórí ọgọ́ wà á lẹ́rìí lórí lẹ́tà ayọ̀ rẹ wà á lẹ́rìí lórí àgọ́ ara rẹ wà lẹ́rìí wà lẹ́rìí wà lẹ́rìí wà lẹ́rìí wà lẹ́rìí wà lẹ́rìí wà lẹ́rìí wà lẹ́rìí wà lẹ́rìí wà lẹ́rìí lónìí ni ó lẹ́rìí kílẹ̀ ò tó sùn ó lẹ́rìí kílẹ̀ tó sùn ó lẹ́rìí kílẹ̀ tó sùn ó lẹ́rìí mo tẹnumọ́ o ó lẹ́rìí kílẹ̀ tó sùn ó lẹ́rìí ilẹ̀ òní kó tó sùn ó lẹ́rìí mo tún sọ ilẹ̀ òní kó tó sùn ó lẹ́rìí ó lẹ́rìí ó lẹ́rìí ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì wà lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì ó lẹ́rì wà lẹ́rì wà lẹ́rì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 rẹ gbà àdúrà rẹ gbà àdúrà rẹ gbà àdúrà rẹ gbà gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú àdúrà rẹ gbà gbàánú gbàánú bá ìgbéga gbàánú àdúrà rẹ gbà gbàlàfíà gbàlàfíà gbàlàfíà gbàlàfíà gbàlàfíà bọ́mọ̀ rẹ bọ́mọ̀ rẹ bọ́mọ̀ rẹ bọ́mọ̀ rẹ bọ́mọ̀ rẹ bọ́mọ̀ rẹ bọ́mọ̀ rẹ bọ́mọ̀ rẹ gba rẹ gba rẹ bàṣẹ́rà bàṣẹ́rà bàṣẹ́rà bàṣẹ́rà bàṣẹ́rà bàṣẹ́rà bàṣẹ́rà bàṣẹ́rà ojú ò ti tì ọ́ àkọ́gbẹ́ wẹ́wẹ́ ìmọ̀lẹ́ mọ́ ojú kò fìtì wọ́n ojú ò ní tì ọ́ ojú ò ní tì ọ́ agbára olúwa yóò di ọmọ ibi ò ní bá ọ ibi ò ní bá ọ ayé ò ní rí ọmọ ayé ò ní rí ọmọ ibi ò bá ọ ìmọ̀ tó ò jọ lórí ẹ̀ ibi ò bá ọ ibi ò bá ọ ibi òní bọ̀ ibi òní bọ̀ ibi òní bọ̀ ibi òní bọ̀ ibi òní bọ̀ ibi òní bọ̀ ibi òní bọ̀ ibi òní bọ̀ ibi òní bọ̀ ibi òní bọ̀ àdúrà rẹ gbà ibi òní bọ̀ àdúrà rẹ gbà ibi òní bọ̀ àdúrà rẹ gbà ibi òní bọ̀ àdúrà rẹ gbà ibi òní bọ̀ àdúrà rẹ gbà ibi òní bọ̀ àdúrà rẹ gbà ibi òní bọ̀ àdúrà rẹ gbà ibi òní bọ̀ àdúrà rẹ gbà ibi ò ní bá ọ àdúrà rẹ gbà ibi ò ní bá ọ àdúrà rẹ gbà àdúrà rẹ gbà àdúrà rẹ gbà wá ṣe rere àdúrà rẹ gbà wá ṣe rere àdúrà rẹ gbà wá ṣe rere àdúrà rẹ gbà wá ṣe rere àdúrà rẹ gbà wá ṣe rere àdúrà rẹ gbà wà lẹ́rì wá ṣe rere wá ṣe rere wá ṣe rere wá ṣe rere ọ̀rọ̀ rẹ dayọ̀ ọ̀rọ̀ rẹ dayọ̀ ọ̀rọ̀ rẹ dayọ̀ ọ̀rọ̀ rẹ dayọ̀ ọ̀rọ̀ rẹ dayọ̀ ògo ni fórúkọ Olúwa. Hallelujah. gbogbo àgbáyé wọn ó celebrate yẹ. amen the whole world will celebrate you. amen. ẹlẹ́kẹ̀ẹ́dógún má bá oníkópani rìn. number fifteen don't keep company with traitors. Luke six thirteen. Luke six thirteen. Jésù yẹn oníkópani fúnra. Jesus ordained a traitor. Mm. Mm ó tí ó sọ ní àpọ́stélì símónì ẹni tí ó sì sọ ní pétérù àti áńdérù arákùnrin rẹ̀ jákọ́bù àti jòhánù fílípì àti bartolomeu matthew àti Thomasi, jákọ́bù ọmọ alfiu àti símónì tí a ń pè ní sélótè àti júdà arákùnrin jákọ́bù àti júdásì iskariotu tí í ṣe oníkúpani. má ba oníkúpani rìn aláròká oníkúpani rìn àròká ojú oṣó àti àjẹ́ be careful. ṣọ́ ara rẹ. na omi rẹ sókè. àdúrà rẹ ti gbà láàárọ̀. your prayers yeah. answered this morning. yes sir. àdúrà rẹ gbà láàárọ̀. your prayers answered this morning. Say go pay fifteen ni nàmbà two lẹ́yìn máa fẹ́ nǹkan látàárọ̀ Ojo pa ìgbé pamọ́. <laughs> Sebojo, bójú ló ti gbẹ lára rẹ ọmọ kankan bó ṣe pa mí two years iná yóò tó gbẹ àtọ́mọ gbàdúrà lọ báyẹn ni màá máa fáyà màá tó máa làágùn òjò ọmọ pa mí màá tó máa làágùn yóò tó gbẹ ṣebí mi nì lónìí. mi àti ìránṣẹ́ ọlọ́run alàyè kan sọ̀rọ̀ láàárọ̀ àná wọ́n ní irú ìyàtẹ̀ jẹun kò gbọ́dọ̀ jẹ yẹn o báwa báwa bá dárú ẹ̀ wá. he said I pray not to have the kind of experience of your suffering. irú ìyàtẹ̀ jẹun kò gbọ́dọ̀ jẹ irú èèyàn báyìí o. I don't pray to suffer like he did. ọlọ́run lọ́mọ bẹ́ẹ̀ sí irun mọ́ gan tẹ̀ fi làjá. it is only God that know how you survive it. <laughs> mo ní mo sá ń gbàdúrà lọ pé màá já síbi kan. I say I kept on praying because I believe I will get to an open place. I keep on praying. mo ń gbàdúrà lọ. pé màá sá jáde síbi kan náà. I will get to an open place. ẹnà mi yín sókè. raise your water. ẹ̀rí máa dá padà sí biribiri. ok. bẹ́ẹ̀ ni gbogbo àwẹ̀ ẹ bá yàn ẹ̀rín ní òfin a ní òsì problem so ètò mi wá sí nísìnyí biribiri jọ méje kò ní kò ní wẹ̀ inú yàrá kan ni màá ní kàn fún bẹ́ẹ̀ gbẹ̀wọ̀n ó ti mọ kò ní jáde ta kò ní mo ti gbọ́ kò ní jáde ta ọlọ́ba gbọ́ tó ń dàgbé tó lè ràn mí àwẹ̀ wáìtì gàgà hàn yọ̀ọ́ka yẹ mo ní ọ̀túnla bẹ̀rẹ̀ àwẹ̀ ó lónìí ní bẹ̀rẹ̀ kì í sọ̀túnla mo ní ọ̀túnla ó lónìí lẹ́sọ̀ lánàá òní máa bẹ̀rẹ̀ tó kì í sọ̀túnla. so ó ti fẹ́ di so kọ̀ọ̀ràn mọ́ kò fẹ́ punishment yẹn ọ̀fẹ́ mò ń wò mò ń wọ̀ ọ̀nà mi tí mo lè gbà wọlé padà olúwa yọ mi sí mímọ́. amen. the lord sanctify your water ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀. ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀. ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀. ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀. ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀. ògo ni forúkọ olúwa. tẹ́wọ́ fúri ọ̀fẹ́. ẹ̀yin disciples ẹ̀ máa lọ class. máa sọ méje tó kù fún yín lẹ́nu. I'll tell you the next seven today I'm coming. Màwa Zepon, màwa bá yín bẹ̀. I'll come and meet you. Màwa sọ méje tó kù fún yín. To tell you the next seven and I'll pray for you. Then I'll go to another one. Ògbómọ̀ṣọ́ program ń bẹ̀rẹ̀ just Monday. Lágbára Ọlọ́run. Ìṣòro bẹ́ẹ̀ mi. Ní alẹ́ yìí. Ìṣòro wà ń bí o. Gbà tó sọ pé mo lálàá mo rí pé mo sùn. Má lálàá ká làbá yìí o. Àwọn àlàkọ̀ lálàá pé o rí pé o sùn lọ́hùn. O jẹ́ owó ọ̀gẹ̀ o. Ìṣòro bẹ́ẹ̀ lálẹ́. Lálẹ́ twelve to four twelve pm to four am. ọ̀sìn lè di after four o. and maybe past four. bàtọ̀ wa yàrá pé dáàdi kìló tẹ̀ sórí ọbẹ̀ kìló ṣe yín kò sí tó ṣe mí. nothing is wrong with me. bá gbóhùn màá ṣiṣẹ́ lórí tí mo gbọ́. mo bá gbọ́ pé ẹnìkan la ogun báyìí kọjá tí n bá pè jáde tí wọ́n bá dájọ́ lọ tó bá yẹ pé wọ́n lógun yẹn kan sọ́ọ̀sọ̀ pọ́jọ́ lọ. sọtọ́ bá jẹ́ pé o nífẹ̀ẹ́ téèyàn bá wà ń lagun kọjá tí wọ́n lọ́jọ́ ti lọ wá ìtẹ́ pè jáde. if you truly oh, have love and somebody is battling with battle and you are questioning the altar call I pronounce you don't have love ohun tẹ fi rí ìbáwí mi níjọ́ friday nìyẹn èyí kan tí pásítọ̀ bá sọ pé ẹ má pè jáde ọjọ́ lọ ó wà nù luke ẹ̀yìn eh, thirteen eleven náà ẹni tó ti pẹ́ nínú tẹ́ḿpìlì tí àlùfáà bínú pé kílé ti jésù mọ́ lára dá irú ẹ̀ ní tó ń ṣẹlẹ̀ yẹn so Jesus náà dín pẹ̀lú àlùfáà náà. Jesus also dealt with the priest. Ah, Jésù náà dí pẹ̀lú ẹ̀. Jesus dealt so àlùfáà náà gbójú pamọ́ látọjọ́ nǹkan ọba ti fẹ́ rí Jésù yóò gbójú pamọ́. and the priest had to hide his face. ọfẹ kọ yẹn ọfẹ kọnsẹ fẹ wo time of Jesus bẹẹ wọ fún orí ọ̀fẹ́. your for the grace. ọlọfẹ máa kọ Jésù ń sẹ rẹ bọ́ọ̀lù ọjọ́ ti wá wà dìbà orí ọ̀fẹ́ ti bá bá o sì kánsẹ́lì láàárọ̀ o sọ́kà pé òjò ti pa ọ́ lọ pààrọ̀ aṣọ báwọn kò tèmi kò jókòó ó ti gbẹ lọ yan lọ yan lọ yan lọ yan lọ yan orí ọ̀fẹ́ ti bá bá ti ọmọ ẹ̀mẹ̀ mímọ́ kó máa bá wa lọ kó ràn wá lọ́wọ́ kó tì wá lẹ́yìn láti sìn àti títí láéláé. méje praise the Lord hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.